وقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته alùpùpù ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba ọba tí ọjọ́ ti pé òun náà ní gbogbo ẹgbẹ́ àti gbogbo ẹ̀yìn tó sí alùpùpù ọlọ́ọ̀ba yìí bàbá yambáwì ìjàlá ìwádìí yìí wà àbí nìkọ̀kọ́ ni ẹgbẹ́ bó ti tọ́ síbi gbọ̀ngàn ọlọ́ọ̀ba àti gẹ́gẹ́ bó ti tọ́ títí tóbi agbára ọlọ́run ọba àjẹ́ ìfi ọlọ́run ọba nìkan òun náà lọ́ba tó tọ́ láti máa jọ́sìn fún àjẹ́ ìfi kò tọ́ láti wá ogún láti wá nǹkan míì láti dá nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba ọba ọlọ́ bákan náà àjẹ́ ìfi anabi sallallahu alaihi wasallam ẹ̀rí sí ọlọ́run ọba lòdì sí ọlọ́run ọba nìkan. أرسله الله بالهدى ودين الحق ọlọ́wọ́ bá ní kíláàmà pẹ̀lú ìmọ̀nà àti ẹ̀sìn òdodo bàbá ńlá bá fi sáàlà anábì sallallahu alaihi wasallam yìí ọwá jẹ́ iṣẹ́ ọlọ́wọ́ bá ó jẹ́ lóògbòǹdó ó jẹ́ lájọ parí kama qalat Aisha radiyallahu anha ẹgbẹ́ bí Aisha radiyallahu anha bóyá sọ pé mọ́ni حدثكم أن محمدا كتم شيئا ممن مما أمر بتبليغه وقد أعظم على الله السرية عائشة رضي الله عنها ونبقوا كان تبصفني أن محمدا في كتاب النبي صلى الله عليه وسلم كتم شيئا مما أمر بتبليغه ó fi nǹkan kan pamọ́ nínú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá rí kílápá láti láti múlé sísọ wa láti múlé gbòógbé láti jẹ́ láti ẹ pé ọwọ́ atẹ́kùn ń bẹ̀ ó fi pamọ́ nínú ẹ̀ ẹni tó bá sọrú ẹ̀ fún yín fakọ̀dù àgọ́mà àlàmọ́ọ̀rì sóríyà kúrò ní báyìí ti pa ó ti dáadáa pa ìrọ́ tó tóbi àgọ́mà àlàmọ́ọ̀rì sóríyà àlùfẹ́ríyà òun náà ni kéèyàn fún ìrọ́ ọ̀rọ̀ tí ò yí bẹ́ẹ̀ kéèyàn máa fún ẹni pé tó tóbi jù kódà ó ó lágbára ju ìrọ̀ lásán lọ àdáparọ́ ó ní agbára gan ó tún wá ní àádọ́mà àdàmọ́ọ̀lì kìrìyà ó ti dá àdáparọ́ àgbélẹ̀ ìrọ̀ tí ó tóbi ti pamọ́ lọ́wọ́ ó ti ní fi ń jẹ́rìí anabi sọ̀rọ̀ wá ọ̀sán náà kálá ọ̀sán mi sáálá wàhálà àmánà anábì jẹ́ sí ọlọ́run ọba àdógbògbò anábì ti pé àmàlà sọ́rọ̀ ọba àdìgbẹ́lẹ́ pé fún ọlọ́run wànásọ àlùmá anábì sọ̀rọ̀ lọ́rọ̀ sọ́là ó ti nà síhà fún àlùmá rẹ̀ pàtàkì àlàmà hajjati bàlbọ́ anábì wá fi wálẹ̀ sórí ìlànà eléyìí tó mọ́lẹ́kù ó fi wá sórí ìlànà eléyìí tó funfun lẹ́yìn lóra kálẹ̀ hárìhà ó jẹ́ sí pé òru rẹ̀ àtọ̀sán rẹ̀ wọ́n dọ́gba níbi gbogbo yìí ìyẹn ni pé kò sí nǹkan tó rújú nínú Islam kò sí nǹkan tó rújú nínú Islam láyé gbogbo àìhà ìlà hálí ẹnìkan kan ò ní kórí kó ní ìlànà Nabi sallallahu alaihi wasallam àyàkókò jẹ́ níjó pa ọ́n ọlọ́run bá lè tẹ́lá fi ó làwọn kó ní ìpa ọ́n. ìgbà àdàmọ́ eléyìí tí a ń bá lọ òun náà ni tafsir surat al ìtumọ̀ sọ́ọ̀tún bá kọ́rọ̀ òun náà ni à ń bá lọ. ilé ìtọ́jẹ́ pé pé ibi tí a dúró sí ní àná òun náà ni àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n tọ́ orí àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n ni a dúró sí lánàá. ilé ìtọ́jẹ́ pé àtọ́yí pé pẹ̀lú ìgbọ́lọ́wọ́ a tún ṣe àlékún àlàyé àlékún ìtànmọ́lẹ̀ sí àyà yìí ó máa jẹ́ ìsìnkìrọ́ọ̀kà lórí eléyìí tí à ń bá lọ ní àti àná. Insha Allah ta'ala ń ka àyà ẹlẹ́kẹ̀ẹ́dọ́gbọ̀n náà fún wa Insha Allah báwa ti àìtẹ̀síwájú àlàyé lórí ẹ̀ ká sí àyà tí ó tẹ̀lé lónìí Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مظهرة وهم فيها خالدون نعم gẹ́gẹ́ bí àlàyé tí a ń bá lọ lánàá ti sàlàyé ìkàtàkùn ti salaye طلب وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار لنا تلاقى وجه الإشارة أولاني الخبر السار أولي يرد يرد وفوني ترجمني آه إن البشارة للي هو أخص ó jẹ́ ìdásà lẹ́tà ju kọ́bárù lásán lọ tá a bá sọ pé kọ́bárù ìfúnni ní irú nìyẹn ó lè jẹ́rù tó dùn mọ́ ni ó lè jẹ́rù tó ba nínú jẹ́ kọ́bárù nìyẹn wọ́n tá a bá sọ pé alìṣàrọ̀ alìṣàrọ̀ nítorí túmọ̀ sí òun náà ni alikọ́bárù sáárù òun náà ni ìró tó dùn mọ́ ni ilé tó jẹ́ sí pé yẹ́pù ọrùn àtàrùhù àlẹ́ ìbáṣọ̀rọ̀ tó jẹ́ sí pé ìlapa rẹ̀ yóò hàn lára wa yóò hàn ìlapa ìdùnnú yẹn tí a rí látara ìró tí wọ́n fún wa yẹn wọ́n fún wa nírò ìdùnnú yóò hàn nínú yóò hàn nínú awọ ara wa tí ó wà níta nígbà bá ní alibasọ́rọ̀ òun náà ni awọ ilé tó hàn síta nínú ara wa eléyìí báyìí ìmọ̀ ń jáde nínú ìró ìdùnnú yìí yóò hàn jáde lára wa lẹ́gbẹ̀ẹ́ náà bìṣọ́rọ̀ ni náà àbìṣọ́rọ̀ tó bá ti lò láì ṣe ìbọ́fà rẹ̀ láì ṣe àfijì rẹ̀ síbi kankan níta máa ń lò fún òun náà lérò dùnú ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ lò fún ìró tí ìfúnni nírò nípa etí ò dáa wọ́n máa ń lò pẹ̀lú ìbọ́fà wọ́n máa ń lò pẹ̀lú ẹ̀ torí wọ́n lè lò pẹ̀lú wọ́n lè lò láti fúnni nírò nípa etí ò náà ẹgbẹ́ bí ọlọ́mọba àlékìláyé sọ fún ẹgbẹ́ ọlọ́mọba àlékìláyé sọ náà kò hàn fún anábì sọlọ́mọ sọlá pé bàbá ṣẹ́gun bí àdábìn àlè ìrìn anábì sọlọ́mọ sọlá fún wọn nírò nípa ìyà ẹlẹ́ta ẹlẹ́rò tí ó tẹ̀lẹ̀ sí wọn tí ó jẹ wọn lọ́jọ́ gbọdọ̀ tẹ̀yà bàbá ṣẹ́gun bí àdábìn àlè torí báyìí ẹni pé kánábì sọlọ́mọ sọlá fún wọn nírò irú wo bí báyìí kéṣèrú tí kéṣèrú dùnú kò sí ibà lẹ́yìn eléyìí báyìí nínú àwọn etí atúní afẹ́gbìyànjú àti kàmálẹ̀ sí lónìí insha Allah nínú àyà yìí ó máa jẹ́ àǹfààní fún àwa tí a jẹ́ ọlọ́mọ tó bí tèmi báyìí. òun náà ni gbọ́dọ̀ ọmọ ọba tó sọ yìí pé jannatin tajri tahtiha al-anhar nínú àyà yẹn lọ́wọ́ bá ìkílá sọ̀rọ̀ nípa jannat jannat jannat jamiu janna nìyẹn ó jẹ́ plural ó jẹ́ púpọ̀ fún janna nígbà tó ní janna òun náà ni bùtán ọgbà ọgbà ẹyọ kan náà tó ní janna tó wá di jannat ó ti di bàtà sí ó ti di àwọn ọgbà nìyẹn kí wọ́n bá lérò pẹ̀lú janna àti jannat òun náà ni ọgbà tó jẹ́ sí pé àwọn igi pọ̀ ń bẹ mútajà àtìfà tí àwọn igi pọ̀ ń bẹ tí igi tó wá ṣù tó jẹ́ sí pé ó bolẹ̀ ẹ́ tó jẹ́ pé yòvílù máa táṣáhà ó dáàbò gíbo tí ń bẹ lábẹ́ rẹ̀ síbẹ̀ ní irú ọgbà tí igi bá pọ̀ ń bẹ báyìí lẹ́gbẹ̀ẹ́ ní janna ṣùgbọ́n nínú ìtumọ̀ alukur'an nínú èdè nínú lókọ̀tù alukur'an nínú lókọ̀tù alukur'an wọn sábà wọn lò lọ́pọ̀lọpọ̀ fún ilé ìjẹ̀ra títí àjẹ́nà ọgbà kẹ́ni tọ́lọ̀ ọba nígbà bí ṣe ilé ìtẹ́ gbogbo ẹni tí ọba jẹ́ pé ọba tọ́ sí ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lọ́dọ̀ ìgbéra ìyáàmà. ṣùgbọ́n alẹ́ níbi tí wọ́n ti lò fún ọgbà lásán náà ṣe é sọgbà dẹ́ra ẹgẹ́ bí ọlọ́wọ́ bá ní kẹlá tẹ̀lé nínú sọ́wọ́tò ìkà àbí tó nípa àwọn ọkùnrin méjì ìkan jẹ́ ẹni ọlọ́wọ́ bá ìkan jẹ́ tó yà mí ìtòrí sí ọlọ́wọ́ bá so wàdákọ́lá jẹ́ nẹ́tàmù وهي خاوية على عروشها صح ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيل هذا أبدا أبد ما أظن أن تبيل هذه أبدا سوني باي الله بارك لك يكوي الله بارك لك صور الجنة بينا ودخل جنته وهو ظالم وهو ظالم على نفسه nínú bíbá yìí ìjánná tọ́lọ́ ọba àdìkẹ́lá sọ bíbá yìí kéde ọgbà àjẹrà tí ọlọ́run ọba àdìkẹ́lá tí ó sábà máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ala kulli hal nítorí pàyọ́ bẹ̀ ni pé ìtẹ́kùn ní jánná jámẹ́rù lẹ́nu jánná. jánná tù yìí ìtọ́lọ́ ọba àdìkẹ́lá sọ pé àtọ́lọ́ ọba àdìkẹ́lá fi pluralize nínú àyà yìí tọ́lọ́ sọ pé wa bashiril ladina amanu. وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار ìtọ́lọ̀ tọ́pàá tọ́lọ̀ bá nígbà bíbí wá ní jamiu ní pé àwọn àlìjẹ́nà ó pọ̀ ju ẹyọ kan lọ àlìjẹ́nà ọlọ́wọ́n bá ó pọ̀ ju ẹyọ kan lọ. àlìjẹ́nà yìí nínú ẹ̀ ní jannatul firdaus wà ìfúnná àlìjẹ́nà ní jannatul firdaus òun ló sì dáa jù nínú àlìjẹ́nà òun ló ga jù ló dáa jù náà jẹ́nà. nínú ẹ̀ ni jannatu adni jannatu adni nínú àwọn àjẹ́nà ló wà. nínú ẹ̀ ni jannatul ma'wa jannatul ma'wa nínú ẹ̀ ni jannatul na'im jannatul na'im nínú ẹ̀ òun náà ni dáhùn kúrì nínú ẹ̀ òní dáhùn sàlám nínú ẹ̀ òní ẹ̀lẹ́jùn àwọn ilé ìgbà ìyàwó àjẹ́nà tí ọlọ́run bá lè kẹ́ láti ó pèsè kalẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọmọ àlìjẹ́nà lọ́jọ́ gbéra pé yára abẹ́lọ́run bá lè kẹ́ lápọ́lọ́ fún káwọn mọ́nú wọn. ọlọ́run bá ní àwọn àlìjẹ́nà táwí tajri min tahtiha al-anhar ọlọ́run bá ní àwọn odò ó ń sàn lábẹ́ rẹ̀. تجري من تحتها أي من تحت أشجارها وغرفها أو أرجو أنسى لا أو ويدي الجنة بكنا أنسى لا أو يرى الجنة تجري من تحت الأنهار أي من تحت أشجارها وغرفها الأنهار أو أرجو لا لابي الأنهار anhar النهر nahar yẹn jami'u nahar òun náà pè ní anhar ètò wọn pè bẹ́ẹ̀ òun náà ni odò tọ́jà sí pé omi tó ń jáde láti di àlòkùdù láti inú àwọn ihò láti inú kòtò náà ń pè ní anahar wọ́n yọ láti bi nahar wọ́n yọ láti bi nahar ọ̀ ilé tó túmọ̀ sí al-inshiqaq wal-ittisar' kí nǹkan kó lanu kó wá fẹ̀ sèbá ní sèbá kan náà àti àgbéyà àgbéyà kí ìmọ́lẹ̀ nítorí ní nínú àná ti yọ nahar nahar sèbá ní ti tó ń àsìkò tí àsìkò ojúmọ́ tí ilẹ̀ mọ́ tí ìmọ̀lẹ̀ ń bẹ bí bá ti ìbẹ̀rẹ̀ ni wọ́n ti wọ́n ti yọ. náà lẹ́tí yìí ni tàṣí al-anhar àwọn olùmọ́jẹ́ pé wáyé pé àwọn anhar janna àwọn ìran odò tí ó ń sàn lábẹ́ àwọn ibi aljanna yìí àwọn yẹn ń sàn láì sí ìbò fún wọn ẹ lè rẹ́yìn òkùdó láì ní ihò láì ní kòtò wọ́n ń sàn lórí ilẹ̀ bẹ́ẹ̀. náà àwọn anhaamu wá ní àwọn odò tó pọ̀ ní wọn ẹgbẹ́ bá sọ pé jamiu náà ọ̀nà ní anhaamu àwọn odò tó pọ̀ ní nítorí ẹ̀ ló jẹ́ pé nínú ayé àmì ìgbà sọ́nà ọba àdékìlá ń sàlàyé fún wa nípa masalul jannati allati wu'ida al-muttaqun tọ́lọ́wọ́n bá àríkẹ́lá ń fún wa ní àpèjúwe àlìjẹ́nà tọ́lọ́wọ́n bá àríkẹ́lá tí ó sàdéhùn rẹ̀ tọ́lọ́wọ́n bá àríkẹ́lá pèsè kalẹ̀ tọ́lọ́wọ́n bá àríkẹ́lá sàdéhùn fún àwọn olùpáyọ̀ ọlọ́wọ́n bá nínú àyà yẹ ọlọ́wọ́n bá àríkẹ́lá sàlàyé àwọn oníranran àwọn odò tó ń sàn lábẹ́ àlìjẹ́nà kí làwọn nǹkan tó wà nínú àwọn odò náà ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́ bá ní àpèjúwe àlìjẹ́nà ẹjẹ́ káròyìn fún yá sípàtò jẹ́nà ìròyìn àlìjẹ́nà tá a pèsè kalẹ̀ fún àwọn tó jẹ́ olùpáyọ̀ ọlọ́wọ́ bá torí mọ́sálù báyìí máa nà sífà sípàtò jẹ́nà tí alẹ́ ti wé ìdẹ́lu tẹ̀kú ìròyìn àlìjẹ́nà tí a pèsè kalẹ̀ fún àwọn olùpáyọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá dìgbà fẹ́ ròyìn fún wa ọlọ́ni tẹ́jìrì mi tọ́ṣì alhanha àlìjẹ́nà yìí ní àwọn yàrá rẹ̀ àwọn odò ń sàn lábẹ́ rẹ̀ àwọn odò wọ́n máa lo nahar wọ́n máa lo gún odò ńláńlá wọn àdàmà lo gbódò kékèké ọlọ́wọ́n bá ní kájú pé wáyé pé òkúlù ha dá ìmù ha ọlọ́wọ́n bá ń jẹ́ pé wáyé pé àlìjẹ́nà táwọn yìí òkúlù ha dá ìmù ọlọ́wọ́n bá ní àwọn ìtààmà jẹ nínú ẹ̀ àwọn èso táàmà jẹ nínú àlìjẹ́nà náà àwọn oúnjẹ táàmà dá ìmù yóò máa bẹ ọlọ́run ní bákan náà àwọn ibògi tí ọmọ ẹbẹ lábẹ́ tí ọmọ ẹbẹ nú àlùjẹ́ náà ògì tí ọmọ ẹbẹ lọ tí ọmọ ẹbẹ lọ gbére ni tíríkà ẹ̀kúbà lẹ́bí náà tákọ̀ ọlọ́run bá ní eléyìí báyìí òun ni àtibọ̀tán ibi tí ọ̀rọ̀ àwọn tí wọ́n pààyàn ọlọ́run bá tí ó já sí wà ẹ̀kúbà kẹfìrí náà àlọ́ ọlọ́run bá ní ibùjá sí ìlú padà sí àwọn tó ti jẹ́ kébìrì ní tiwọn ọlọ́ọ̀bà rẹ̀ gajẹ́ gbéra pé iná òun náà lọ́jọ́ tiwọn. tó ní bíbá yìí nínú àyà yìí náà ọlọ́ọ̀bà rẹ̀ jẹ́lá ó sàlàyé fún wa nípa nípa àlùjánnà ilé tó ọlọ́ọ̀bà rẹ̀ jẹ́lá pèsè kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ olùpayọ̀ ọlọ́ọ̀bà gbàtọ́lọ́wọ́ bá àdìgẹ́lá wọn nígbàtọ́lọ́wọ́ bá àdìgẹ́lá wọn sàlàyé nípa masalul janna yìí allati wa'ida al-muttaqun nínú àyà mi tọ́lọ̀ ọba àdékẹ́lá àlùjẹ́nà tọ́lọ̀ ọba àdékẹ́lá tí ó pèsè kalẹ̀ fáwọn olùpáyọ̀ ọlọ́ọ̀bà gbà tọ́lọ̀ ọba tọ́lọ̀ ń ròyìn ẹ̀ ọlọ́ọ̀ ní fíhà anhar ọlọ́ọ̀ ní àwọn oríṣiríṣi àwọn odò ló wà nínú àlùjẹ́nà náà tó ń sàn ní abẹ́ àwọn igi àlùjẹ́nà náà fíhà anhar min ma'in ghayri asin àwọn omi eléyìí tó jẹ́ sí pé àti ìtọ́wò rẹ̀ tí ò tí ò tí ò burú lẹ́nu tí ìtọ́wò rẹ̀ tí ò tẹ́ òun làwọn omi tí ń sàn ní abẹ́ igi àlùjánnà wà anharu min laban lam yataghayyar ta'imuhu bákan náà àwọn akéde àwọn odò kan náà tó ń bẹ tí ń sàn nínú àlùjánnà lábẹ́ àlùjánnà lábẹ́ àwọn igi àlùjánnà tó jẹ́ sí pé àwọn omi tó wà ń bẹ wàrà ni lam yataghayyar ta'imuhu tó jẹ́ sí pé ìtọ́wò ẹ̀ lẹ́nu yípadà láíláí kò sí ní yípadà látijọ́ tọ́lọ́wọ́n bá ti dá títí lọ títí lọ gbére ìtọ́wò wàrà yìí kò yípadà rí mo bàkíbà tẹ́ ẹ bá ti ń débẹ̀ tẹ́ mú ẹ mọ̀ bá ní nǹkan tó dùn ní ẹ ní bá ní kíkan láíláí tò nínú àwọn odò tí ń sàn lábẹ́ igi àlùjẹ́nà lélẹ́yìn àti ń sàn lábẹ́ àwọn ìyàrá àlùjẹ́nà òun náà ní kíni o أنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين bákan náà nínú àwọn odò tí ń sàn níbẹ̀ òun náà ni àwọn odò tí ó kún fún ọtí àwọn ọtí tá ń wí àwọn ni àwọn náà ni ọtí tí ò kí ń kó bá làákà yìí àwọn ọtí tí ò kí ń kó palára bá wa àwọn ọtí tó tàǹfààní fún ara láti lè ṣáàrí bí àwọn ọtí tó dùn lẹ́nu gbogbo àwọn tí ó bá jẹ́ òdòdó tí náà وأنهار من عسل مصفى بكرة إنه هو دوجين سن يبي الجنة لا بيا هو يجي الجنة هنا أنهار من من عسل مصفى أو دوجين سن يبي هو متين سن نوع هو يني هو يتم ها الله بني ولهم فيها من كل الثمرات ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم ọlọ́ni yóò dẹ̀ máa bẹ fún ọmọ àlìjẹ́nà nínú àlìjẹ́nà min kulli samarọ̀ gbogbo àwọn èso pátápátá tó bá wù wọ́n láti máa jẹ ń bẹ fún wọn nínú àlìjẹ́nà bákan náà maghfirah ń bẹ fún wọn látọ̀dọ̀ ọlọ́wọ́n bá wọn. sọlẹ́ yìí báyìí ọlọ́wọ́n bá ní kamal huwa khalidun fin nar fi irú àwọn ní sábẹ́ fi wọ́n àwọn tí ó ti gbére nínú tọ́lọ́wọ́ bá lékẹ́ lọ́dẹ̀ máa fún wọn nínú náà má alhamima omi tí ó gbóná ẹ̀ tó yẹ pé ó gbóná dé ògóńgó ìrọ́yà ti àrọ́rọ̀ omi tó yẹ pé ó gbóná dé pík tọ́lọ́wọ́ bá lékẹ́ yọ máa fún wọn nínú náà ọ̀rọ̀ ní ti afẹ́ fi àwọn ọmọ àlìjẹ́nà sáfẹ́ fi wéwà àwọn ìran àwọn èèyàn báyìí fàkọ́tọ̀ àmàáhù fàkọ́tọ̀ àmàáhù omi tó yẹ pé tí bá ti mú báyìí yóò máa gé ìfún omi ẹ̀dọ̀ jáde kan òun náà ló mú tí ọlọ́run bá lè kẹ́lá tó pèsè kalẹ̀ fún àwọn ọmọ iná nínú náà tòlátara báyìí ẹ̀ríkẹ́ ọlọ́run bá lè kẹ́lá nínú àyà yìí ó ń jẹ́ kó yẹ wa irú àwọn odò wo irú àwọn nǹkan wo ní ilẹ̀ nínú odò tí wọ́n máa sàn ní abẹ́ àwọn ibi àlìjáńdà àwọn omi omi tó dáa lẹ́nu omi tó dùn lẹ́nu àwọn wàrà tó yẹ ti wípé ìtọ́wò rẹ̀ ò yí padà àwọn ọtí tó jẹ́ ọtí ẹlẹ́rìn dòdò àwọn ọtí dáadáa yàtọ̀ fún àwọn ọtí jákujàku tọ́lọ́ ọba àdékẹ́lá ti tẹ̀lé ìwọ̀lé wa lórí nílé ayé. bákan náà àwọn oyin eré tó jẹ́ oyin gidi àwọn náà làwọn odò tí ọlọ́run ọba àdékẹ́lá ti wé fún wa pé yóò máa sàn ní abẹ́ àlìjẹ́nà. náà nínú àwọn kata tó wá láti gbúrò tata láti sàlàyé tata láti gbọ́yé òun náà ni wípé ọlọ́run ọba ní tẹ́jìrì ní táṣì kìí ṣe odò ní sàn bí báyìí omi ní sàn nínú odò yẹn ṣùgbọ́n nínú àwọn àtàlíbùl bayan lọ́dọ̀ àwọn ní lọ́dọ̀ àwọn albulagọ́ lọ́dọ̀ àwọn afọ́ oníbalagọ́ nínú ẹ̀lẹ́lẹ́ ìwà wọ́n pè ní àtàlíbùl bayan wọ́n pè lè ní isnadul fi'li ila makanihi isnadul fi'li ila makanihi káàsì àfitì iṣẹ́ sí àyè ibi títẹ́ ẹ ti ń jáde káàsì àfitì iṣẹ́ sí àyè ibi tó ti ń jáde ṣẹlẹ̀ báyìí nínú àwọn àtàlíbùl bayan ni lọ́dọ̀ àwọn oníbàláhọ̀ tajri min tahtiha al-anhar ìyẹn ni pé àwọn omi omi odò yóò máa sàn ní abẹ́ àwọn igi àjẹrẹ lọ́jọ́ pé nàìjíríà àwọn omi yìí yóò máa sàn lábẹ́ àwọn igi àjẹrẹ lọ́jọ́ pé nàìjíríà àwọn omi tá a wá júwe nínú ẹ̀ ni àwọn igi àlìjáná ó ti máa gba omi tí wọ́n máa mu tí wọ́n fi máa mú èso jáde. àwọn omi tá à ń wí yìí gbàtánàbí sọlọ́sọlá tó ń júwe omi àjẹ́nà anábì ní anábì ní afiyan mìnà laban anábì ní omi funfun ju wàrà lọ gbogbo alábí bí wàrà ti máa ń funfun tó anábì ní afiyan mìnà laban omi yìí funfun ju wàrà lọ wà áhàlá mìnà làásàn ó sì dòjú oyin lọ omi yìí ó dòjú oyin lọ ó sì funfun ju wàrà lọ àwọn omi àjẹ́nà nìyẹn bákan náà omi kẹwùtà tọ́lọ́wọ́n bá àdékẹ́ látàdé òun fún anábì sallallahu alaihi wasallam omi haù bàtà anábì ní ròyìn tiẹ̀ náà anábì ní anábì ní abyad min al-laban wa ahla min al-asal ó kún kojú ara lọ ó dùn ju oyin lọ ẹ abarikuhu ka'adadi nujumi sama abarikuhu ka nujumi sama nínú ìwáyà kan anábì ní àwọn intanet máa mu omi náà àwọn àgé àbáríṣ jámọ̀ ìbíríṣ nìyẹn àwọn àgbẹ̀ àwọn igbá táwọn fi mú omi náà kọ́lọ́wọ́ bá dìgbà fọ́ máa hàn fún wa. kànújú mi sàmà ọ̀dà bí ìràwọ̀ ni. àrínà olùmọ̀tẹ́ ní ìtumọ̀ ẹ̀ ní pé òǹkà rẹ̀ bó ti pọ̀ tó kàájà nínú jú mi sàmà ọ̀dà ẹgẹ́ bí òǹkà àwọn ìràwọ̀ sánmà sálọ́mù pé pọ̀ ọlọ́run àwọn kan ní abaríkuru ní sàmà wọ́n ní abaríkuru àwọn àgé àwọn igbá ìmúmú bẹ̀ yóò máa tàn ẹgẹ́ bí ìràwọ̀ sámà ẹ yóò máa tàn ẹgẹ́ bí ìràwọ̀ ti máa tàn ní sámà. arábìnrin manṣẹ́lì bàmínú láyọ̀ zumawo abada arábìnrin gbogbo ẹnikẹ́ni tó bá láǹfààní àti mu nínú omi ẹ̀ tó bá mu nínú omi láyọ̀ zumawo abada anabi ní òní òǹgbẹ òní gbẹmọlájé òní sí inú àwọn tọ́lọ́ ọba àdékẹ́lẹ́ ó fi òǹgbẹ jẹ níyà lọ́jọ́ gbọdọ̀ kìyàmà ìyẹn ni pé bẹ́ẹ̀ ní báyìí òní tọ́ sí náà nìyẹn torí pé àwọn wòlíọ̀ máa gbẹ̀ngbẹ̀ jẹ̀ máa àwọn ọmọ ẹ̀dá ni àbẹ́ ẹ̀kọ́ ni náà anabi ní mọ̀ nṣẹ́ ìbámu wòlíọ̀ àzọ̀rọ̀ abàdà anabi wá ní wa ana fàáfukùm على ní àwòrán èmi lẹni jọ́ nǹkan sáájú yìí débi haudu yìí èmi ni màá gbàlejò àlùmọ̀ mi débi haudu yìí hadithu yìí hadithu mutawatir riwaya rẹ̀ ó lé ní sixty ẹgbà wa ẹ̀ arínú ẹ̀ tó wà nínú sahihan arínú ẹ̀ tó wà nínú sunan arínú ẹ̀ tó wà nínú àwọn nínú àìgbàwà hadithu yìí anábi sallallahu alaihi wasallam anábi ni wa ana faratukum ala al-hawl ibi ni máa sáájú ilé bi hawl anábi wá ní màmá wá gbàlejò yín anábi wá ní farayuzajanna aliyya aqwamu farayarijanna aliyya aqwamu àwọn èèyàn kan mọ̀ wá nínú àwọn àjọ mi wọ́n fẹ́ wá mú mi háùdù yìí ànábì wá ní àwọn táwọn wù ìsábà ti ń bọ̀ wọ́n máa wá dá wọn padà àwọn oníjẹ́ kan mi ànábì wá ní èmi ànábì ọ̀hún wá pè wọ́n pé ẹ máa bọ ẹjí ká máa bọ àwọn ni àwọn àjọ ni. ọmọ adá nàbì sọlá ọsọlá lórí pé innahum laysu ummatak àwọn tó ń wo ìwọ̀n kí ń sàlì umma rẹ o innahum laysu ummatak wọn kì í sàlì wọn kì í sàlì wọn kì í sàlì umma rẹ nítorí pé àwọn tó ń wí innaka la tadri ma ahdathu ba'dak nígbà tí wọ́n kú tán nígbà tí wọ́n sí láàrin wọn bá o mọ nǹkan tí wọ́n jálẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ́ àwọn wọ̀nyí wọ́n ti yí para lẹ́yìn tó kú tán هؤلاء ما زالوا مرتدين على أعقابهم القهقاري àwọn wọ̀nyí ti padà kúrò nínú islam lẹ́yìn tó jáde sẹ́yìn tí wà nábì kúta tó wà fẹ́sàlì umar rẹ̀ mọ́ anábì sọlọ́ sọ àwọn ọ̀dọ́gbé sùkọ́n sùkọ́n ìmọ̀ǹkọ́ yọrọ báyìí ẹ máa lọ ẹ máa lọ òun wẹ́n tí ẹ yí padà lẹ́yìn tẹ́lẹ̀ anábì sọlọ́ sọlá kúta. kílí báyìí oúnjẹ kó yé wa nípa pàtàkì ìmá tẹ̀lé ojú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam àti àwọn èrìjẹ́ ńláńlá eré tí yóò wà níbi ìmá ṣe báyìí lọ́jọ́ pé àfẹ́yàmà torípé ìmá ṣe báyìí òun ni ó mú yẹn láǹfààní sí haudu Ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ pé àfẹ́yàmà níta bá débẹ̀ òun náà ni ìròyìn àwọn omi tí ó ń tàn ní abẹ́ àwọn igi àti àwọn yàrá àlìjẹ́nà lọ́jọ́ pé àfẹ́yàmà eré tó kọ́ lọ́wọ́ bá àlekẹ́lá pèsè kalẹ̀ fún àwọn ọmọ àlìjẹ́nà kọ́ lọ́wọ́ bá àlekẹ́lá kí ó máa hàn náà ẹ̀kọ́ wa ọlọ́ba ní tẹ́jìrì mi ta ṣe hàn àná ọlọ́ba ní ní abẹ́ àwọn igi àjẹ́nà ní abẹ́ àwọn yàrá rẹ̀ àwọn odò yóò máa sàn níbẹ̀ eré tó yẹ pé oríṣiríṣi àwọn yóò wà nínú odò náà ni a ti sàlàyé fún wa yìí so abẹ́lẹ́ ọba ní kíláàkì ọlọ́ba kí yóò sàlẹ̀ sọ̀kan wa. kullama ruziqu minha min thamarati rizqa qalu hadha alladhi ruziqna min qabl. gbogbo àkíbà tí wọ́n bá mú wá fún àwọn ọmọ àlìjẹ́nà yìí àwọn èso sábàtí mú wá fún wọn láti máa jẹ́ kọ́ máa jẹ́ rísìkì fún wa qalu hadha alladhi ruziqna min qabl wọ́n mọ̀ sọ wípé eléyìí báyìí ó jẹ́ orú eléyìí tí ọlọ́run bá lè jẹ́ láti fún wa jẹ rí nígbà tá a wà nílé ayé àbí ká sọ pé ọjọ́ orú eléyìí báyìí tọ́lọ́run bá lè láti fún wa jẹ rí nígbà tá a wà ní àlìjẹ́nà yìí náà ọjọ́ orú eléyìí àti sàlàyé lè ní pọ̀síwẹ́ lánàá nítorí fani fi ọlọ́run bá ní wà útù bí ìhì mutashabiha nítorí pé bá ṣe mú wáyé ó ń jọra wọn ó ń jọra wọn ní rírí ó wọn ní ṣùgbọ́n nígbà táwọn àlùjánnà bá ń jẹ́ wọ́n máa rí wípé ó yàtọ̀ síra wọn ní títọ́ àwọn kẹrí kó jọra wọn lójú ni wọ́n rí kó jọra wọn láwọ̀ ni nígbà táwọn bá jẹ́ wọ́n rí kó yàtọ̀ síra wọn ní ọlọ́ni yóò ti máa bẹ fún wọn nínú àlìjẹ́nà azuwaj àwọn ìyàwó azuwaj ọjọ́ jábẹ̀rù zawj zawj wọ́n máa lò fún ọkùnrin wọn dẹ̀ máa lò kóbìnrin ẹ́ wọ́n sọ wípé arọ́júlù zawjul mar'a wal mar'atu zawjul rajul ọkùnrin ọkùnrin náà jẹ́ ọkọ fún obìnrin náà obìnrin náà jẹ́ ìyàwó fún ọkùnrin náà so atọkùnrin atọbìnrin náà máa ń pè ní zawu zawu ṣùgbọ́n gbà míì ìṣẹ̀lẹ̀ àbá bá fẹ́ lo nǹkan tó yàtọ̀ tọ̀ wọn a máa lo záwùjù fọkùnrin wọn a lo záwùjà fóbìnrin ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà ní tí wọ́n bá lo fọkùnrin náà máa lo fóbìnrin níbi ọ̀rọ̀ záwùjù tó jámi rẹ̀ wá ní azuwáje wàláwo bí ha azuwáje mọ̀tọ̀ hárọ̀ ọlọ́run yóò mọ̀ bẹ́ẹ̀ kọ́ ọmọ àlìjánná nínú àlìjánná àwọn ìyàwó eré kúrò níbi gbogbo ìdọ̀tí pátápátá àti sàlàyé fún wa lánàá wípé àwọn ọmọ àlìjẹ́nà yìí ìtumọ̀ rẹ̀ ni wípé àdánasòlì sí ọlọ́ọ̀bà yìí gá fọ̀ ọmọ gùn bẹ́ẹ̀ ìdọ̀tí tá a lè fojú rí ọlọ́ọ̀bà fọ̀ ọmọ gùn bẹ́ẹ̀ àdánasòlì máìnáwì ìdọ̀tí tí a lè fojú rí ọlọ́ọ̀bà fọ̀ ọmọ gùn bẹ́ẹ̀ àpẹẹrẹ ìdọ̀tí tá a lè fojú rí gẹ́gẹ́ bá ti mú wa lánàá òun náà ni ìtẹ̀yọ́ ìtọ̀ ọlọ́run bá àdékẹ́lá máa wọn máa àlìjánná fún bẹ́ẹ̀ wọn ní máa tọ̀ nínú ẹ̀ ní ìṣèbẹ̀rẹ̀ ìṣègá àwọn máa àlìjánná ò ní máa ṣègá wọn ní máa ṣèbẹ̀rẹ̀ wọn ní máa ṣègbọ̀tẹ̀ nínú àwọn ẹ̀gbin tí nínú àwọn àdọ̀tí tá a lè fojú rí ni wọn ní máa ṣe háìbọ̀ nínú àlìjánná wọn ní máa ṣe háìbọ̀ bẹ́ẹ̀ làwọn máa àlìjánná ò ní yàtọ̀ gbogbo àwọn àrọ̀ ìhàtùkàríhà kódà wọn àní máa tutọ́ kódà wọn àní máa ha kẹlẹ̀bẹ̀ gbogbo àwọn tí máa ń kó ní nira nǹkan tí máa ń kó ní nira kò ní máa jáde látara wọn kódà wọn àní máa bímọ àwọn ọmọ àlìjẹ́nà àwọn ọmọbìnrin àlìjẹ́nà tọ́lọ̀ ọba àlekẹ́lá pèsè kalẹ̀ fún àwọn ọmọ àlìjẹ́nà tọ́lọ̀ ọba àlekẹ́lá kọ́ máa hàn wọn fún wa ọlọ́run ọba pọ̀ wọn máa kúrò níbi gbogbo ìdọ̀tí pátápátá wà láwùjọ àjùwájú mọ̀tọ̀ hárọ̀ ọlọ́run bá ní yóò máa bẹ fún wọn nínú àlùjánnà azwaju mutahhara àwọn ìyàwó eré tó ń fi ọlọ́run bá ní kí lápọ̀ máa kú ní gbogbo gbogbo ìrírí. náà wa hum fiha khalidun ọlọ́run ní bákan náà àwọn ọmọ àlùjánnà yìí wọ́n máa gbé inú àlùjánnà lọ kò ní sí títàn fún ìgbádùn àlùjánnà yìí kò ní sí tán fún fún ìgbádùn náà ilé tí àwọn ọmọ àlìjánà tí wọ́n máa rí nínú àlìjánà ilé báyìí ó jẹ́ kó yé wa nípa judullahi subhanahu wa ta'ala wa karamuhu ó jẹ́ kó yé wa nípa títọrẹ ọlọ́wọ́ bá ìta ìkẹ́ ọlọ́wọ́ bá bó ṣe tóbi tó lórí àwọn ẹrú ẹ̀ tó bá jẹ́ àwọn ẹrú tí wọ́n jẹ́ olùjọ́sìn fún ọlọ́wọ́ bá nígbà tí wọ́n wà nílé ayé Ah, naam insha allah ilé báyìí ni àwọn nǹkan tí a gbèrò láti tún ṣe àlàyé ẹ̀ ní ìfọ́síwẹ́wẹ́ lórí àwọn àlùfáàbù kọ̀ọ̀kan ilé tààrí tí arígbókù kátàkì àtàmálẹ̀ sí nínú àyà tí akíntálànà ti ṣe àyà ẹlẹ́kẹ̀ẹ́dọ́gbọ̀n. Ah, a tẹ̀síwájú lónìí lórí àyà eléyìí tí ọjà ara ẹlẹ́kẹ̀ẹ́dún ní ọgbọ̀n. إن شاء الله لا a bá آية kíka بسم الله إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين نعم ọlọ́run bá ní inna Allaha la yastahyi an yadriba mathalan ma ba'idatan fama fawqaha. àyà yìí ó ní sábàbù nùzúl ó ní ìdítọ́ pàtọ́lọ́run bá nígbà bí sọ́ọ́ yìí kalẹ̀ ilé tó yẹ pé àwọn olùmọ̀ nípa ulumul Qur'an wọ́n ti kó yọ wípé ma'rifatu asbabin nuzul mímọ̀ àwọn sábàbí tí àyà ti sọ̀kalẹ̀. تعين على معرفة مراد الله سبحانه وتعالى ó máa ń ṣèrànlọ́wọ́ fún ni láti lati ma ni èròǹgbà ọlọ́run ba ba àdékẹ́lá ń tí ọlọ́run ba àdékẹ́lá fi ń bá wa sọ̀rọ̀ yẹn. Tòká ma ìdí tọ́fà fi sọ̀kalẹ̀ inú nǹkan tó látọ̀dọ̀ àfáwà abdullahi bin abbas radiyallahu anhu àti ọ̀dọ̀ àfáwà àti láti ọ̀dọ̀ àfáwà abdullahi bin mas'ud radiyallahu anhu àti àwọn apá kan náà àwọn sọ̀hábà wọ́n ti pé wá pé ìdí tó fàbí àyà yìí sọ̀kalẹ̀ wọ́n ní sọ̀kalẹ̀ lórí àwọn àlùmọ̀tẹ́kù lórí àwọn àwọn àlùmọ̀tẹ́kù àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí àmọ́ tí wọ́n ti ń ṣe mùsùlùmí. wọ́n pé nínú kọ̀kọ́ wọn nínú kọ̀rọ̀ wọn kèfèrí ni wọ́n láàrin àwọn aṣọ ọlọ́run bá ṣùgbọ́n ní gbangba wọn mùsùlùmí ni wọ́n fi ìjẹ́ mùsùlùmí náà fi hàn wá àwọn náà pè ní àwọn olójú méjì wọ́n ní ojú kan tó fi ń bá àwọn mùsùlùmí lò nígbà tó bá wà pẹ̀lú àwọn mùsùlùmí para yín ni wọ́n tẹ́bá tó wà lọ́dọ̀ àwọn tí ò kí ń ṣe mùsùlùmí wọ́n ni wọ́n tó fi mọ̀ pa ara wọn ni wọ́n wọ́n fi ni wọ́n wọ́n nígbàgbọ́ ọlọ́wọ́ bá tí alẹ́ bíi sọ̀rọ̀ lọ́wọ́ sọ́làm àmọ́ wọ́n ti ìfàhàrù islam wọ́n ti àfihàn islam nítorí àti dáàbòbò ẹ̀mí ara wọn àti dúkìá ara wọn àti nítorí àǹfààní tán fẹ́ jẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí. wọ́n ní nítorí wọn lọ́wọ́ bá alẹ́kẹ́lá fi sọ àyè kalẹ̀ nígbà tí wọ́n ní ìgbà tí ọlọ́wọ́ bá alẹ́kẹ́lá sọ̀rọ̀ nípa wọn nínú àyà tá a ti ké sẹ́yìn pé masaluhum kamasali lẹ́bi sẹ́wọ́ kọ́dà náà rọ̀ ọlọ́wọ́ bá ní àpéjú àwọn mùnàfìkì ọ̀dà gẹ́gẹ́ bí àpéjú ẹ̀ ń tọ́ tẹ́ náà ni àti sàlàyé ẹ̀yẹ sẹ́yìn àbẹ́ẹ̀kọ́ ni nígbà tó wọn bá ní kí wọ́n fún wa ní àpéjú àwọn mùnàfíìsì lọ́sí orí. ọ̀dà àgẹ́ bí àpéjú ẹ̀ tọ́ kaná nígbà tó kaná báyìí ọkàn rí gbogbo ohun tó lè tẹ́ ní tùtà orí ejò orí àkèké orí kìnìún orí kòtò orí gbogbo ẹ̀ níbi tó wà lẹ́sẹ̀kẹsẹ̀ ní nábàkú tẹ̀mẹ̀ pé wàhálà ti dé bá tí náà bá tẹ̀ ó ṣeé ṣe tí ò bá rí ohun tó lè kó ìnira bá yẹn ó ṣe é ṣe kí wàhálà ẹ̀mí má bà bí ó bá tiẹ̀ padà kú náà yóò bá padà bọ́ sínú parun náà yóò bọ́ sínú parun pẹ̀lú ìfarabalẹ̀ ni ṣùgbọ́n bí tọ́lọ́ bá nígbà tẹ́jẹ́ kí á mọ bí ọ̀rọ̀ àmùná bí kì í ṣe burú tó bí wàhálà àwọn bó ṣe pọ̀ tó bí dààmú wọn bó ṣe lágbára tó ọlọ́ọ̀bá nígbà wá ṣàpèjú wọn fún ọ pé wọn dà gẹ́gẹ́ bíi kàmásálì lẹ́bi sáwọ́kọ̀dà náà ọ̀dà gẹ́gẹ́ bíi ẹ̀ńtọ́ tẹ́ná. pàlámà àbọ̀ àtùmọ̀ àwòlẹ̀hùn nígbà tí lẹ́yìn wá tẹ̀ sórí gbogbo tó wà ní ẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ sórí gbogbo tó lè ṣe láǹfààní àmì sórí gbogbo tó lè ká burú ba sórí gbogbo tó lè kéré bú ba ọlọ́run bá nìkan wá mú iná yìí lọ ọlọ́run wá pa náà yìí sẹ́mọ̀ pé ó ti wà ní wàhálà nìyẹn ti wà ní ìdàmúdàmú nìyẹn ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ mọ́ kò síbi tẹ́lẹ̀ yẹn tó ń bá bọ́ sí bí tẹ́kẹ̀tẹ́ pọ̀ wà kékeré wọ́n bọ́ sí tẹ́kẹ̀tẹ́ pé tó ń bá rìn sẹ́yìn tẹ́kẹ̀tẹ́ pé nu wọ́n bọ́ sí tó ń bá tún síwájú tẹ́kẹ̀tẹ́ wọ́n wọn ọlọ́run tó ní àpèjúwe ẹ̀dà gẹ́gẹ́ bí ẹ̀sùjò ńlá tó sún ní sánà fi ìzùlùmọ́ òkùnkùn ńláńlá bẹ́ẹ̀ wọ̀rọ̀ àì bẹ́ẹ̀ ni àrá èsì máa ń bẹ́ẹ̀ tẹ̀gbẹ́ tí òjò bá sú tí òjò bá lágbára gan ilẹ̀ ó so kòkò gbogbo ó dúdú tí èsì máa bá nira sẹ́ ìmọ́lẹ̀ ọ̀rọ̀ alọ ìmọ́lẹ̀ ni ò lè ṣe ìránfààní láti rè ìmọ́lẹ̀ èsì máa kò ṣe ìránfààní nínú òkùnkùn ẹ̀sùjò ìmọ́lẹ̀ kan tí ó kàrọ̀ alọ tí ó kàrọ̀ alọ ni kò tó yàn rìn àpéjúwe àwọn mọ̀nàbí kí nìyẹn àpéjúwe yìí mẹ́rin ti ń bẹ lára wọn dáadáa tí ó ń pàpẹ mọ́ra rẹ̀ dáadáa tí ò lè ṣe wọ́n láǹfààní àti ẹ̀rìn inú aburú wọn dáadáa ẹ̀dá ẹ̀gẹ́ bí ètí mọ́tọ́ tẹ́ nínú òkùnkùn òkùnkùn ẹ̀sùjò ẹ̀dá kò jẹ́ pé ètí mọ́yọ́kàn lọ ní gàràrà ó ti bá tiẹ̀ lọ nìyẹn tó tó yàn rìn tó sì yàn láǹfààní kó omi aburú láíláí

wọ́n fi wọ́n fi yẹn tako alukoran ní pèsè sọ̀rọ̀ lọ́wọ́ pé irú àpèjúwe yìí ọ̀tọ́ sọ́lọ́ wọn bá láti mọ̀ mọ́ wa wọ́n ní torí wọn abdullahi bin abbas àti abdullahi bin masoud wọ́n ní torí wọn lọ́wọ́ àdìgá bí sọ́yà ìkàlẹ̀ àbáwọ̀ sùdí wọ́n ní torí tọ́lọ̀ ọba àdìgá bí sọ̀kà áyà ìkàlẹ̀ òun náà ní àwọn kèfèrí àwọn ọ̀ṣẹ́bọ ìgbà tọ́lọ̀ ọba àdìgá fún wa ní àpèjúwe abdulba àpèjúwe ṣinṣin nínú alukur'an ẹ́ tọ́lọ́mọba àríkẹ́ sọ pé òun náà wàá lékelá fún wa lápèjúwe kájẹ́tì gbọ́ òun náà ni pé àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́mọba yẹn ọlọ́mọba ni wọn ní kápá àti dáńdùbà wà láwùjọ sítámà ìrúlà kódà kan kóra wọn jọ láti fáwọn fẹ́ràn àwọn ọlọ́wọ́ láti dá wọn ní kápá àti dá láti dá ìṣẹ̀ṣẹ̀ ọlọ́ni kódà wà ìyẹn síbùkún mọ̀ zubab ṣe é láyé sẹ́kìrì náà wò mí nìyí kódà tí eṣinṣin tó bá gbé nǹkan kan látọ̀dọ̀ wọn wọn ní kápá àti já nǹkan ẹgbà lọ́wọ́ eṣinṣin yẹn ọlọ́run bá ní bọ́ọ̀lù kan bọ́ọ̀lù bú wọn lọ́kùnrin o àwọn tí ẹ̀ ń lọ ń béèrè nǹkan lọ́dọ̀ wọn àtẹ̀yìn tẹ̀ lọ ń béèrè ẹ̀ lọ́dọ̀ wọn èyí méjèèjì ọ̀lẹ́ ní ẹ̀yìn ìṣẹ̀lá yín láǹfààní kankan bákan náà ọlọ́run tọ́lọ́ ọba àdìgbà fi ń sàpèjúwe àwọn kèfè yìí bá ti yẹpẹrẹ tó pé àpèjúwe náà gẹ́gẹ́ bí kàmọ́sálì àǹkàbùtì tàkọ̀dà gbẹ̀yìtàn ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àpèjúwe aláǹtakùn tóun náà kọ́lé láti dáàbò bóra rẹ̀ ọlọ́run bá àdìgbà ti kọ́ ya pé ìnà áhànà gòyòt làbẹ́tùl àǹkàbùt ilé tó yẹpẹrẹ jù láyé ilé aláǹtakùn ni tàǹkì aláǹtakùn náà òun náà kọ́lé pòun fi dáàbò bóra rẹ̀ ni ṣùgbọ́n nígbà tó ọmọ èèyàn bá fẹ́ fi dára tó bá wù ú ṣé ilé òun pé ọ́dà gbogbo aláǹtakùn kọ́ máa ń rí tuta ọmọ èèyàn àbí kọ́ máa ń rí tuta ń tọ́ba lè dé kíni ń tọ́ba lè dé rí tuta mélòó náà ilé aláǹtakùn tí yọ̀ọ́ kàn mú ìgbálẹ̀ tí ó fi gbẹ̀dàrò tàbí tí yọ̀ọ́ kàn mọ́wọ́ tí ó fi ilé aláǹtakùn ilé tó yẹ pẹrẹ tí yòó fẹ́ rínú léèyàn ilé tó yẹ pé bí aláǹtakùn bá kọ́ sínú léèyàn ìdọ̀tí ni a wà mú ìgbálẹ̀ àti ká mú tá a lè fi gbọ̀n tá a fi gbọ̀n dànù kọ́ bàtí kíni kọ́ bà kó dọ̀tí bá wa àtàlàǹtakùn àti ilé rẹ̀ àgbẹ̀dàrù ọlọ́ni bá wọn kèé lérí àpèjúwe àwọn ọ̀sẹ̀ bọ́ àpèjúwe bọ́sẹ̀ bọ́sẹ̀ tó àwọn tẹ̀ lọ ń bá nìyẹn ṣe yín láǹfààní kankan mú àpèjúwe wá àwọn wá ní ẹ̀rí tọ́rọ̀ náà náà lélẹ̀ tọ́rọ̀ náà ni ọmọ mápèjúwe ṣẹṣẹ aláǹtakùn ẹ̀ àgbà àwọn irú àwọn nǹkan báyìí náà ni ọmọ irú ọ̀rọ̀ báyìí ní sábàbù nùzúlì ayà ari àwọn báàgù sọ̀hábà táwọn náà ní sábàbù nùzúlì àyà yìí yẹn. táwọn aláyé fẹ́ ṣe àwọn kan ní sábàbù nùzúlì ẹ̀ wọ́n ní ọ̀sọ̀ kalẹ̀ lórí àwọn mùnàfíkùn látara àyà méjèèjì tí ọlọ́run fún wọn lápèjú wọn yẹn. àwọn kan ní sábàbí yìí wọ́n ló kalẹ̀ lórí àwọn kò sí nínú méjèèjì àwọn àbá ní àìtó ní máa ń jẹ́ kí èèyàn rò báyìí àìtó ẹ̀kọ́ ní máa ń jẹ́ kí èèyàn rò wípé ó takora wọn báyìí kò takora wọn rárá nítorí pé ó rọrùn kí àyà kan sọ̀kalẹ̀ nítorí sábàbí méjì àyà kan máa sọ̀kalẹ̀ ó rọrùn kó sọ̀kalẹ̀ nítorí sábàbí méjì wípé tí wọ́n ń ṣe ẹ̀yẹ́ pé àkùránì sọ̀rọ̀ ọlọ́run bá nítorí àpèjúwe tọ́rọ̀ bá ní kílá mú wá mẹ́ ó dẹ̀ tó sọ̀kalẹ̀ nítorí sábà bí àwọn kèfèrí torí pé méjèèjì ọlọ́run bá ní kílá fún wa lápèjúwe nípa wọn àwọn ti mùnàbíkún ọlọ́run bá ní kílá fún wa lápèjúwe nípa wọn àwọn jíjẹ́ lẹ́bọ àwọn kèfèrí ọlọ́run bá ní kílá fún wa lápèjúwe nípa tiwọn náà àwọn méjèèjì náà ni wọ́n ń ṣe ẹ̀yẹ́ àwọn tó rúbọ́n méjèèjì náà ni ọjọ́ nígbàgbọ́ sí alukur'an ipa ọ̀rọ̀ ọlọ́run bá ní àbí kèfèrí kan náà làwọn méjèèjì àwọn méjèèjì náà ń ṣe ẹ̀yẹ́ ipe ọlọ́run bá ọta ayọ ọkọ máa múlò àwọn àpèjúwe báyìí wá nítorí àwọn méjèèjì náà láyà ibi sọ̀kalẹ̀ ṣé báyìí nìyí kí láyà náà ń sọ bá ní inna Allaha la yastahi an yadriba ẹ̀jẹ̀ ká kọ́kọ́ tú wáyà yẹn ká kọ́ ní ògèrè káyọ̀ tó wá máa ṣe àwọn ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ kí ó lè máa yé wa lára nígbà tí a bá ń ṣe àwọn ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ kọ́kọ́ mọ̀ sí mọ́ ti ń ṣe ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ tó yóò tẹ̀lé ìtumọ̀ rẹ̀ lọ. ọlọ́run bá dájú ajé ọlọ́run bá ń kọ́ láyà sáàṣì ọlọ́run bá òkè ń tijú. àyè gbèrè bá láti fún àwọn èèyàn lápèjúwe. máa bá ẹ̀rọ ọkọ̀ kódà kọjá sí pé n tó kéré náà bá fi fún wa tí bó fi yé wa. n tó kéré ọlọ́wọ́n bá àdékẹ́lá ò ní tijú láti múrù nǹkan bá nì wá kódà kó kéré bí ẹ̀kan láti ṣàpèjúwe fún wa nítorí àti gbọ́rọ̀ ọlọ́wọ́n bá yé bàmá ń fa ha kò bá tó tún kéré jù bá rí lọ nítorí pé bàmá ń fa òkọ́ ha ọmọ ń túmọ̀ ha ń tó ju ẹ̀kan lọ bákan náà ha ọlọ́wọ́n bá ní tijú bákan láti fún ọmọ ń túmọ̀ sí ntọ́ba tóbi ntọ́ba kéré ju nǹkan lọ ó dẹ̀ máa ń túmọ̀ sí ntọ́ba ju nǹkan lọ ntọ́ba tóbi ju nǹkan lọ. fún bí àpẹẹrẹ ṣe tọ́ba tọ́ba ń ròyìn ẹ̀rí sìn tọ́ba ń ròyìn ẹ̀ pẹ̀lú ahun àbí wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú rọ́ bíyà lágbájá ó lè parọ́ gan kí ẹ̀ka wá ní kódà a kí ẹ wá ròyìn ẹ̀ pé ó lè parọ́ tó bẹ̀ gbẹ̀rẹ̀ kódà kódà ó tún jù bá yẹn lọ kódà ó tún lè parọ́ jù bá yẹn lọ jù bá yẹn lọ tá a sọ yẹn ni pé ó yẹpẹrẹ jù bá yẹn lọ níbi rọ́ pípa ìyẹn ni pé ibi tí rọ̀ rẹ̀ dékìní ibi tí rọ̀ rẹ̀ lágbára dé lákàrẹ̀ tí yẹn bá ròyìn ẹ̀ka pẹ̀lú àyìmọ̀kan pé alágbájá aláyìmọ̀kan ni o ẹ wá ròyìn bá àyìmọ̀kan rẹ̀ tó kí ẹ̀ tí wọ́n sọ pé kódà jáàdùhù fọ́ọ̀kọ̀ hàdà àyìmọ̀kan rẹ̀ tó jù báyẹn lọ ìtumọ̀ ẹ̀ ní pé òdo rẹ̀ tún ìmọ̀ rẹ̀ tó kéré àyìmọ̀kan rẹ̀ tó kéré tí ń tọ́ sọ ẹ pé kódà bí wọ́n tún ṣe sọ yìí gan àyìmọ̀kan rẹ̀ tó pọ̀ tàbátó ní wo gan àyèmàkà rẹ̀ tó kéré fáwọn kan bẹ̀ yẹn ni pé júnà so ó dẹ̀ máa ń túmọ̀ pé ó ju bẹ́ẹ̀ náà lọ ó máa ń túmọ̀ méjèèjì ana ọ̀nà méjèèjì ni aya ilé gbà lọ pé ọlọ́run bá lè jẹ́lá òkín tijú láti fún àwọn èèyàn lápèjúwe nítorí kọ́rọ̀ ọlọ́run bá lè yé wọn kódà bóyá pé àpèjúwe tọ́lọ́run bá lè kéré fún wa nítorí kọ́rọ̀ yé wa ó kéré ju àpèjúwe tọ́lọ́run bá lè kéré fún wa yìí àpèjúwe nǹkan tó kéré ju ẹ̀fọn lọ ni lẹ́fọn ti kéré tó yẹn ọlọ́wọ́ ní ṣíṣú láti fún wa nínú àpèjúwe rẹ̀ tọ́wọ́ ẹgbẹ́ tọ́nà ọba àdékẹ́rù ti nàpèjúwe fún wa tí ó fi yé wa nìyẹn báyẹn náà lọ́wọ́ bá àdékẹ́rù àwọn ní ṣíṣú láti fún wa lápèjúwe kódà kọjá pé tó tóbi jẹ̀fọn lọ ni ọlọ́wọ́ àdékẹ́rù ti nàpèjúwe fún wa tọ́rọ̀ rẹ̀ ó fi yé wa ẹjẹ́ nǹkan kọ́ tu lọ́lẹ́ obìnrin náà. fa amalẹ́dínà amanu ọlọ́run bá wá ní ẹ wá rí àwọn tí wọ́n jẹ́ múmìnì. ọ̀yọ́ ìlàmúnà anáwó ìhàkùnmẹ̀ rọ̀bìhì. tí àwọn bá ti rí àwọn àpéjúwe tó lọ́wọ́ bá lè kíná mú fún wọn láti sàlàyé ọ̀rọ̀ lọ́wọ́ fún wọn. ọ̀yọ́ ìlàmúnà anáwó ìhàkùnmẹ̀ rọ̀bìhì. àwọn ọmọ wọn ti pinrinlẹ̀ wọ́n gbàdúró wípé òdodo látọ̀dọ̀ ọlọ́wọ́ ilé ìbáyìí jẹ́ wọn ní tako wa á mọ lẹ́bí na káfàrú ọlọ́ni ṣùgbọ́n àwọn wọn. ọ̀yọ̀kùnrin náà máa ń za àrọ́dà lọ́hùn bí hàdà mọ́tàlá. nǹkan táwọn ọmọ ni pé àwọn àpèjúwe ọlọ́run bá pé kí àwọn àpèjúwe tẹ ní mú ni أراد الله بهذا مثلا يدل به كثيرا ọlọ́ni àwọn àpèjúwe tó lọ́wọ́ bá àlékẹ́lá máa ń mú wọn lọ́kùnrin yudillu bihi kathira ọlọ́wọ́ bá àlékẹ́lá máa fi sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù tán bá tọ́ a máa sọnù látara bẹ̀ àwọn kèfèrí a máa tẹ̀rí ibú tó lọ́wọ́ bọ́ sọ wọn nù látara ìmọ̀ bẹ́ẹ̀ kí n lọ́wọ́ ọba àlejò lánlò fún sábàbí sábàbí fẹ́ràn míì tí ọlọ́wọ́ àlejò fi ní kọ́ ọlọ́wọ́ bá yé lọ́wọ́ ni tí ó fi tí ó fi wọnú làákàyè rẹ̀ tí ó fi mọ̀nà. wa ma yudillu bihi illa al-fasiqin ọlọ́ni àwa ní sọ ẹnì kankan nù pẹ̀lú àwọn àpèjúwe yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba wọ̀nyí illa al-fasiqin àyàfi àwọn tó bá jẹ́ kéferì nìkan ni wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ àwọn tó ń ní òní wọ́n mọ̀nà pẹ̀lú wọ́n mọ̀nà látara bẹ́ẹ̀ alifasiquna huna alikafirun nítorí pé alifisku òun náà ni alikuruju alikọ́à nítorí ní fisku ni ìjáde kúrò níbi ìtẹ̀lé ìtẹ̀lé àtẹ ìjáde kúrò níbi nǹkan náà ń pè ní fisku tó bá sọ pé fasakọ̀ tí àwọn ọ̀rẹ́ bá sọ pé fasakọ̀ ti fa ọ̀rọ̀ ẹ́ minju ríha tó bá sọ pé fasakọ̀ ti fa ọ̀rọ̀ sí minju ríha ay kọ́rọ̀jà ti fa ọ̀rọ̀ sí minju ríha ní fisku yẹn ni pé èkúté jáde nínú owó rẹ̀ láti bà nǹkan jẹ́ wọ́n ní pátákọ́tì sá ọ̀rọ̀ so ìdẹ́pẹ̀ ní fisku òun náà ní khuruj al-khuruj so àwọn tí wọ́n jáde kúrò nínú ìtẹ̀lé àti ọlọ́run ọba tí wọ́n jáde kúrò nínú ìnígbàgbọ́ sí ọlọ́run ọba tí wọ́n jáde kúrò nínú ìnígbàgbọ́ sí ayọ̀ ọlọ́run ọba àwọn ni wọ́n sọnù àwọn ọlọ́run ọba ní kẹlọ́ sọnù pẹ̀lú àyà yìí bàbá yóò dín lu bihi illa al-fasiqin náà lẹ́yìn tí a ti tú ìtumọ̀ àyà yìí ní ológeere tán ẹ jẹ́ kí a ṣàlàyé àwọn àgbọ́yé tọ́lọ́mọba àlekẹ́ láti yọ fẹ́ ká gbọ́yé àwọn ìtumọ̀ jẹlẹ̀ tọ́lọ́mọba àlekẹ́ láti ká gbọ́yé nínú àyà yìí. alákọ̀ọ́kọ́ náà nínú àwọn ẹ̀kọ́ tọ́lọ́mọba àlekẹ́ láti kọ́ wa nínú yìí ń jẹ́ wípé tí bá fẹ́ nǹkan lọ́nà tí nǹkan yóò fi ní ìdàrú máa wọn lójú ẹ máa fún wọn ẹ máa fún wọn lápèjúwe ẹ máa fún wọn lápèjúwe. tí ẹ bá fẹ́ sàlàyé fún yàn èèyàn tí ò gbọ́ Yorùbá èèyàn kan ò gbọ́ Yorùbá ń sè mo wá fẹ́ sàlàyé fún pé eléyìí gègé ni Yorùbá ń pè tí ẹ bá ń sọ fún tònídọ̀la pé gègé gègé gègé kò létí yé àfìgbà tí ń bá fi hàn pé etí Yorùbá ń pè ní gègé ni láyé rẹ̀ kò tún poni kò ní sí màmá láyé torí pé mo ṣe kí ni mo fàpẹ́rẹ́ hàn. ṣé bá ní ti àmọ́ kí n máa sọ gègé jù bẹ́ẹ̀ lọ kí n máa sọ èdè jù bẹ́ẹ̀ lọ tí n bá fi nǹkan tó ń pè ní gègé hàn ó súnmọ́ kọ́mọ́ yìí. nígbà tí n ma èdè míì n gbọ́ èdè tiẹ̀ tí mo lè fi ṣàlàyé ìtumọ̀ tí Yorùbá pa ní sọ́gbà lérò pẹ̀lú gègé nínú èdè tiẹ̀ tẹ̀mí tí n bá ti mọ èdè tiẹ̀ tí n bá sọ fún gbà ní tí Yorùbá ń pè ní gègé o òun náà ni pẹ́ẹ̀n tó bá pé òyìnbó ni o sì mọ sí mi ṣùgbọ́n mi ń gbọ́ òyìnbó tí mo lè fi ṣàlàyé fún mi ń gbọ́ lárúbá tí mo lè fi ṣàlàyé fún kò sí kẹ́kẹ́ tí mo lè fi ṣàlàyé fún tí ó fi yé ojú pé kí n fún ní àpèjúwe tí mo ń pè ní kíni gègé yóò jẹ́ kí n ká ẹyẹ mo fẹ́ ṣàlàyé fún yẹn gẹ́gẹ́ ń pè lómi omi nǹkan tí mo lè fi ṣàlàyé fún tó lè fi gbọ́ yé òun ni kí n jẹ́ kó yẹ wípé ìtìyàn máa ń kù sí iná síná máa fi ń kú yẹn nǹkan tó ń pè lómi nìyẹn nǹkan àbù síná tí yóò fi kú tàbí kí n fi àpẹẹrẹ iṣẹ́ ń pè lómi hàn nínú èdè Yorùbá tí n bá ti fi hàn ó ti bọ̀ yé tòun tí yẹn máa ń gbà sàlàyé nǹkan fún yẹn tí ó wọnú làákàyè jùlọ tí ò lè gbàgbé mẹ́láíláí onípínyẹn fún lápẹẹrẹ lẹ́bá sàlàyé yẹn fáwọn yẹn lẹ́bá sàlàyé ẹ̀wá ni fún bí àpẹẹrẹ tí nǹkan báyìí bá rí báyìí tí nǹkan báyìí ẹ̀wá fún lápẹẹrẹ rú ẹ̀ àpẹẹrẹ tí ó sún làákàyè rẹ̀ mọ́ nǹkan tẹ́ ń sàlàyé lọ́lọ́wọ́ bá lékelá ń sàlàyé fún wa nínú àyà yìí pé ọlọ́wọ́ bá lékelá ò kí ń tijú láti fún àwọn èèyàn lápẹẹrẹ tí ó mú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá yé wọn kódà kọjá pé tọ́lọ́wọ́ bá lékelé fi sàpéjúwe fún wọn kódà kọjá pé tọ́lọ́wọ́ bá lékelé fi sàlàyé ọ̀rọ̀ nì fún wọn tí ó fi sàpẹẹrẹ fún wọn tọ́lọ́ yóò fi yé wọn kódà kọjá pé tó kéré ju eṣiṣẹ́ lọ ni ó kéré ju ẹ̀kọ́ lọ ni ẹ̀kọ́ kéré dòdò nítorí ẹ̀ لو كانت الدنيا تساوي عند الله جناح بعوضة وفي رواية لو كانت الدنيا تزن عند الله جناح بعوضة tó bá jẹ́ sí pé ilé ayé yìí tó bá ọba wọn gàgà kan nínú ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́wọ́n Ọlọọba bá ìjọba fún wa ní àpèjúwe eléyìí tó kéré jùlọ náà wẹ̀ ẹ̀ náà eléyìí tó kéré jùlọ náà wẹ̀ ẹ̀dọ́ ọlọ́run wa ní ni ọlọ́run bá wá sọ ní ọlọ́run bá wá ní kéésèrè ní kéésèrè tí òdìdí ẹ̀fọn ìyẹ́ gravity ẹ̀fọn já kí gravity àìmọye ìbàlẹ̀ kọ́ bà léyàn lèyàn onímọ̀ pé nǹkan kan bà léyàn tó bá wa wúwo tó bá yẹ pé n tó wúwo ni tó bá yẹ pé n tó tóbi ni ẹ̀fọn agbọ́dọ̀ bà léyàn kéèyàn onímọ̀ pé nǹkan bà léyàn. ìgbà tá a tó mọ̀ pẹ́fọ́n ń bẹ lára wa ìgbà tó bá tó fa ẹ̀jẹ̀ jáde lára wa tára ta wa látọ̀ wọn kí àtẹ̀mọ̀ ah, ẹ̀jẹ̀ bàbá mi lẹ́sẹ̀ lórí ẹlẹ́fọ̀n náà ní wò odidi ẹ̀fọn nù. kámọ́ wa kọ ìyẹ́ rẹ̀ kan ìyẹ́ kan nínú ẹ̀fọn alódidi ẹ̀fọn gan kí lọ́wọ́ kámọ́ wa kọ ìyẹ́ kan ọlọ́ni anábìyẹn tó bá jẹ pé tó ní tó bá tóbi tó bá bàjá tó bá pàtàkì tó bá bàrà lọ́dọ̀ Ọlọ́run bá tó gágá kan nínú yẹ fún ni màá takọ màá takọ káfíọ̀rọ̀ minha ṣàrùbàtàmáì ọlọ́ọ̀ba ọba ti fún káfíìn ní ṣàrùbà ọba ti fún ní ṣàrùbà kan mọ nínú omi yẹn ni pé nínú omi ọlọ́ọ̀ba àríkẹ́lá ọba ti fún kéèkó yìí mọ nílé ayé. bá jẹ́ sí pé ọlọ́run ọba àlejò lábá pàtàkì ilé ayé ni tó bá yẹ kó ọlọ́run ọba àlejò lábá tó bá yẹ ayé bá jámọ̀ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba ọba orí ayé ìfáwọn náà kódà gẹ̀ẹ́kan omi ọlọ́run ọba ti yọ̀ǹda rẹ̀ ọlọ́run bò ní yọ̀ǹda rẹ̀ fún kéèké láyé torí eléyìí ń pàtàkì lọ́dọ̀ ọlọ́run àmọ́ tó bá yọ pàtàkì lọ́lọ́run bá dìgbò lọ́lọ́run bá fi ń tẹ́ ẹ̀rẹ̀ fáwọn kéèké oṣù. níta wà fẹ́ lò ń bẹ̀ òun ni wípé ọlọ́run bá fi yíyẹ pẹrẹ ayé ọlọ́run bá fi kékeré ayé ọlọ́run bá fi wé ẹ̀fọn ìyẹ́ ẹ̀fọn tálíbà wọ̀ pé ẹ̀fọn tó ti tó kéré ni so ẹ wò báyìí lọ́nà lọ́wọ́ bá ẹgbẹ́ fún wa lápèjúwe káyé bá gbọ́ àgbọ́yé báyé ṣe kéré tó gbàtọ́lọ́ bá ẹgbẹ́ fẹ́ fún wa lápèjúwe káyé ìfẹ́ fún wa lápèjúwe báyé ṣe kéré tó lọ́dọ̀ lọ́wọ́ bá àpèjúwe ló fún wa ìjẹ́ ẹ̀fọn. nítorí kí ni ìyẹn ló ní yóò jẹ́ ká gbàgbọ́ yé báyé ṣe kéré tó àpèjúwe nìyẹn tí ó jẹ́ ká gbàgbọ́ ṣe kéré tó. ni wọ́n fún ní àpèjúwe ìyẹ́ ẹ̀fọn bó ṣe kéré tó yẹn tó fi wá fi àpèjúwe rẹ̀ tó fi sọ tó fi ṣàlàyé bí nǹkan ṣe kéré tó tí ò ní gbàgbọ́ yé bí nǹkan yẹn bó ti yẹ pẹ̀lẹ́ tó lọ́dọ̀ lọ bụ tí ń sàpèjúwe rẹ̀ tó anábì sallallahu alaihi wasallam àmì ọlọ́wọ́ bá rí gáńjé pé wáyé pé ọlọ́wọ́ bá òkè ń tijú ọlọ́wọ́ bá òkè ń tagara ọlọ́wọ́ bá rí gẹ́lẹ́ òní tẹ̀sì láti mú àpèjúwe wá fún àwọn èèyàn nítorí àti rẹ̀ wọn kódà ju ẹ̀kan lọ ni tó pé wáyé pé nínú àwọn ọ̀nà tí nǹkan fi máa ń ọlọ́run ọba ní kò sí eléyìí tí ọlọ́run ọba àlékẹ́lá tí ò lè fi ṣàlàyé ọ̀rọ̀ nínú àwọn ẹrú ẹ̀ ẹ̀dá ọlọ́run ọba nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba ni ẹ̀fọ́ wà nínú ẹ̀ lè wà àbẹ́ẹ̀kọ́ ni tọ́lọ́run ọba àlékẹ́lá bá mú kan nínú àwọn ẹ̀dá rẹ̀ tọ́lọ́run ọba àlékẹ́lá bá fi ṣàpèjúwe fún wa ṣé bá rí bíi eléyìí òfin ṣe láì bí tọ́lọ́run ọba torí pé àwọn ẹ̀dá wo ni wọ́n rò kó tóbi tí wọ́n rò kọ́ tí ò yẹ pẹrẹ tá a bá gbé wọn síwájú ọlọ́run bá kò sí ẹni náà tí ò yẹ pẹrẹ tá a bá gbé síwájú ọlọ́run. ẹ Jonathan tó kí wá ní ìwọ rò kó tóbi lọ́dọ̀ tiẹ̀ nínú òròrí tiẹ̀ tó wá rò kó lè kún ọlọ́run bá lójú tó rò kó lè tóbi tó lè tó lè tóbi níwájú ọlọ́run bá tó fi rò wípé eṣinṣin yẹpẹrẹ àbí ẹ̀fọn yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run inú làákàyè tọ́ mẹ́ẹ̀dé ènìyàn nìyẹn ni wọ́n fi rò pé irú àpéjúwe lọ́yẹ kọ́ lọ́run mú wá tó tóbi níwájú tiẹ̀ tí ò kéré wájú tọ́lọ́run ẹ̀rí mi gbọ́ gbogbo àpéjúwe tí wọ́n bá rò pé wọn lọ́wọ́ wọ́n rò pé ọlọ́run bá mú wá iwájú tiẹ̀ ló ti tóbi nínú lọ́dọ̀ ọlọ́run bá bá tẹ̀lé ìfẹ́ ọlọ́run bá torí pé wọ́n yẹpẹrẹ ẹ̀dá ọlọ́run bá ní gbogbo wọn kò sí láì fi tọ́lọ́run bá ní kí a bá mú kan nínú àwọn ẹ̀dá rẹ̀ láti fi ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún wa àti pé nígbà tọ́lọ́ ọba àdékẹ́lá tó fẹ́ tí kò yé wa nípa bí nǹkan ti yẹpẹrẹ tó bí nǹkan ti kéré tó àpéjúwe tí ó bá làákàyè mu àpéjúwe tí ó bá ọ̀rọ̀ ẹni tó ní làákàyè mu ni tọ́lọ́ ọba àdékẹ́lá fún wa lápéjúwe tó kéré lọ́dọ̀ tiwa náà ẹ̀yin náà wò nítorí fi yé yín ni pé inú tó kéré lọ́dọ̀ ti yín náà lélẹ́yìn báyìí ọlọ́wọ́ bá rí pé wọ́n mú àpèjú wa bí nǹkan yẹn náà ti yẹpẹrẹ tó lọ́dọ̀ ọlọ́wọ́ bá bí nǹkan yẹn ti kéré lọ́dọ̀ tìyìn tó yẹpẹrẹ nínú làákàyè tìyìn yẹn tẹ́yìn ọ̀ká kọjá náà nǹkan kan náà ni nǹkan tẹ́yìn bàbàrà yẹn náà ti yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́wọ́ bá kí lẹ́ ń bàbàrà àwọn òòta yín ọlọ́wọ́ bá wá fi wọ́n wé òwú aláǹtakùn àti ilé aláǹtakùn ẹ̀dá kò sí ìyún ò tó ní ọlọ́run bá wá mú àpéjúwe ńtọ́ yẹpẹrẹ wá látọ̀dọ̀ yín láti fi ṣàpéjúwe ńtọ́ pàtàkì lọ́dọ̀ yín pé bó ṣe rí lọ́dọ̀ ọlọ́run bá bí nǹkan yìí yẹpẹrẹ lọ́dọ̀ yín o bẹ́ẹ̀ náà làwọn nǹkan yìí náà yẹpẹrẹ lọ́dọ̀ bí nǹkan yìí ò ti ní ilé sára ń takò kọ́jú ò ti ní sára ń takò láǹfààní bẹ́ẹ̀ náà ni àwọn òta yín náà lọ ẹ̀dá tí kò tí kò bára wọn um, mu ọlọ́run ọba hakeem ni ọba tó mọ̀ ọ̀rọ̀ sọ púpọ̀ ọba ọ̀jọ̀gbọ́n nke gbàtọ́ lọ́ba àríkà fẹ́ fún alápèjú àwọn ewa ẹwà péjú mi tọ́ yẹpẹrẹ tọ́lọ́ba ẹwà péjú mi yẹyẹ tọ́lọ́ba mọ́ fún wọn nítorí pé mọ̀nẹ́bì àwọn mọ̀nàfẹ́kọ́ èèyàn tó yẹ pé ọlọ́run bá lè gbé wá fún wa ní àpèjúwe mọ́tò ìyẹn tó pé ọ̀rọ̀ wọn dà gẹ́ bí ẹni tí ń rí mọ ẹni tó rí ìmọ́lẹ̀ díẹ̀ tí mọ́lẹ̀ wọlé sí láǹfààní tẹ̀gbá àwọn ọmọdé fún wọn rí mọ́lẹ̀ Islam àbí wọn rí mọ́lẹ̀ Islam ni wọn rí mọ́lẹ̀ Islam ṣùgbọ́n wọn tẹ̀lé Islam yẹn wọn ti Islam wọn jẹ́ kékeré lọ́lọ́wọ́ bá lè gbé wá fún wa lápèjúwe àpèjúwe tó wà nínú òkùnkùn tó wá tan ìmọ́lẹ̀ inú òkùnkùn tó wà nínú kúfù ìmọ́lẹ̀ tí wọ́n tẹ̀lé ìmọ́lẹ̀ Islam ṣùgbọ́n mọ́lẹ̀ yẹn padà kú mọ́ wọn lójú nígbà tó di kíni nígbà tí wọ́n kí ń ṣe mùsùlùmí kò wúlò fún wọn ẹ̀rọ kò sí àpèjúwe tó ná sábà ara wọn àbí ọ̀nà sábà ara wọn. bẹ́ẹ̀ náà ni ètí mọ́tọ́ fẹ́ nínú òkùnkùn bí mo bí mo ẹ̀sìn jò tí ò lè ṣàǹfààní fún èèyàn láti rí náà kọjá ní òjò bí àpèjúwe yímẹ́nì bí àpèjúwe dáadáa tí àwọn kèké àwọn mùràdìkù ń dáwà nú ẹ̀ nìyẹn dáadáa ìsìláàmù tán láwọn wà nú ẹ̀ tán tán fi ń tara wọn jẹ yẹn bí àpèjúwe ẹ̀ ṣe rí fún wọn tí ò lè ṣe wọn láǹfààní kankan kò sí ìyẹ́bá ìdìbò ìmọ̀lẹ̀ wọn ìmọ̀lẹ̀ ìsìláàmù tó náà wà nínú ẹ̀ ìmọ̀lẹ̀ ìsìláàmù tó dà gẹ́gẹ́ bí èsì sáré wá tí ò lè tẹ̀ tó sì lọ bẹ́ẹ̀ lọ ní lọ́wọ́ bá ti mú àwọn àpéjú ìwá ṣùgbọ́n tọ́wọ́ bá wà ní ọlọ́wọ́ bó kún tijú láti mú àwọn àpéjú ìwá kódà kọjá kó jù báyìí lọ nítorí àti sàlàyé bí nǹkan ti tó lọ́dọ̀ bá fún àwọn èèyàn àbí nítorí káwọn bá gbàgbọ́ náà nínú àwọn níta nílá tá a gbọ́dọ̀ máa ṣàlàyé nínú àyà yìí ó ní kíni wù alhaya tàbí alistihya méjèèjì yìí túmọ̀ kan náà ní ṣùgbọ́n ìkan ó tóbi ó gbókan ó lágbára jù kan lọ kò sí ìbáyìí nìyí ó ní agbára jù kan lọ irú ẹni ká sọ pé ìsàjábà àti àjábà méjèèjì ìtumọ̀ kan náà ni ẹ ìtumọ̀ kankan náà ni ká sọ pé ìtajàbà àti àjàbà ìtumọ̀ náà ni kọ́ gbàdúà kọ́ gbàdúà náà ni ṣùgbọ́n ìtajàbà òun tún lágbára tún wà ẹ ó wà ń bẹ̀ sọ́nà gbogbo ẹni tó bá ń kọ́ àwọn ìtumọ̀ ẹni tó bá kọ́ sọ̀rọ̀ dáadáa à ń pè kí nìkan ní màáni síyagi zawa'i màáni síyagi azawa'i àwọn ìtumọ̀ àwọn gbólóhùn àwọn síyàgò tó lékún nínú àwọn àfààlù kọ̀ọ̀kan nínú àwọn nínú màáni síyàgò ìzàwáì òun náà ni ìsàfààlà wà nítorí wọn lóun sọ ìsàfààlà nínú àwọn ntí o ìtumọ̀ bí nítorí wọn lóun sọ ìsàfààlà fún wa ní alquwa sọ. So, nínú ìtumọ̀ sí ìsàfàlà mọ́ túmọ̀ tó bá tó bá dín kaba wá tí fẹ́ẹ̀lù bá wá lórí ìsàfàlà nínú ìtumọ̀ tó máa ń fún wa ní alquwa pé nǹkan yẹn ní agbára nǹkan tó yẹ nǹkan tó lágbára ni so nítorí ló tẹ́lẹ̀ jẹ́ pé ìtumọ̀ kankan náà níbẹ̀ òun lágbára nínú ìtumọ̀ inna Allaha la yastahi alhaya alistihya kí náà ń pè bẹ́ẹ̀ ìtìjú ni lárúbáwá sọ pé nǹkan tó ń pè bẹ́ẹ̀ òun náà ni al-inqibadu an shay'in wal-imtina'u minhu ẹ khawfan min muwaqa'ati al-qabih kí èèyàn kóra dúró bí nǹkan kéèyàn kóra dúró kọ́mọ́sì nǹkankan nítorí pé ń bẹ̀rù wípé tóun bá fẹ́ ìyẹpẹrẹ lè tẹ̀lé sóhun sọ̀rọ̀ pé ntí máa ń ntí ntó bí tìjú nìyẹn nítorí ọjọ́ pé mi àyà ó ní àgbèntìnà nínú àwọn ìtumọ̀ nínú àwọn nǹkan tí àyà òkú dání tó kó sínú ó ní àgbèntìnà kí ẹ̀ má ṣe nǹkan ìtìjú máa ń mú èèyàn má ṣe nǹkan nítorí pé ìtìjú tó mú èèyàn ṣe má ṣe nǹkan yẹn ni pé èèyàn ti ju pé téèyàn bá ṣe ojú ó tìyàn àbí tí n bá ṣe kínní ìyẹpẹrẹ ó sì tẹ̀lẹ̀ sí mi o tí n bá ṣe kínní ojú ó sì tì mí o kò sí yẹ báyìí ṣe yìí so ìtìjú yẹn wà mú yẹn mọ́tẹ̀ nǹkan yẹn nítorí ìyẹpẹrẹ nítorí èkú fere fẹ́ sí téèyàn fẹ́ rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò jalè ń sìn kéèyàn mú jalè ìtìjú àti èkú tí ń bẹ́ ń ìyẹpẹrẹ tí ń bẹ́ ń bi olè pé ah, ojú òun á sí yẹn so ajẹ́pẹ́ ní tọ́ bá mú ni ní tó mú ni fàtẹ́yìn tó mú ni sókì kúrò níbi àti mẹ́sẹ̀ kankan nítorí à ń bẹ̀rù ebú tó lè tẹ̀lẹ̀ sí wa ìtàkùn èyí jù nìyà àbí ẹ̀kọ́ ni. níjẹ́ ìlọ́pàá ló jẹ́ pé a rí nú àwọn apá kan àwọn èèyàn a rí nú apá kan àwọn apá àwọn olùmọ̀ tí wọ́n rìn lójú ọ̀nà ahlu sunnah wal jamaa nípa ìbátù sífà nípa ìfi ìròyìn rìn lẹ̀ fọ́nà ọba tó ní tó bá jẹ́ pé ìtumọ̀ àyà òlélẹ́yìn tálọ́ lọ́wọ́ bọ́ máa tọ́lọ́ wọn ni lọ́wọ́ bọ́ máa bẹ̀rù tálọ́ lọ́wọ́ bọ́ ní ṣe kankan ta ni ó bu ọlọ́wọ́ ìtìjú bẹ́ẹ̀ ni kéèyàn kéèyàn kóra bí ó kó mi nǹkan nítorí èbú àwọn èèyàn bóyá àwọn yóò gún mi ìtìjú báwọn ọlọ́run bá máa jíjú ẹ̀ pé yóò gùn mi tí òfin wá ní tí yẹn máa tọ́lọ́ máa bẹ̀rù ẹ̀ láti má fi nǹkan. ní wọ́n ní torí ẹ̀ wọ́n ní àlefèrè yẹn rẹ̀ ọlọ́run bá wò. wàhálà mùsọ́dímún lima àlejò àdìsúnà tó wọ̀n jàmáà wàhálà mùkọ́lìkù lima àlejò àdìsúnà tó wọ̀n jàmáà.

á ti tẹ̀fúwìdù kẹ̀fíà á ti bọ́ọ̀ lọ́wọ́ bá ń tijú fi ti sọ́dọ̀ bá pé ọlọ́run àbí ta lọ́mọ ọlọ́run bá rí ní báyìí ta bá rí bọ́ọ̀ bá ti bá rí o lè sọ fún wa bọ́lọ̀ ṣe ń tijú àbí ẹ̀kọ́ ni àmọ́ ǹjẹ́ àmọ́ bọ́lọ́run bá ṣe ń tijú yìí tó túmọ̀ sí bá òkè ń tijú ni tó túmọ̀ sí pé tijú ni àfi ti ìtumọ̀ ama, àmọ́ àmà kì í fíyà bóòlù náà ṣe ń tijú àmọ́ àmọ́ kọ́lọ́ ọba ń tijú kàmá yẹ̀ ní ipò méjì tó dé kíni àwọn nùsùsù wá tó pọ̀ kẹ́ kọ́lọ́ ọba ìpè àmà tijú. nínú ẹ̀ ni àyà yìí náà wà ó ṣe nọ́fíù àyà ó ń ṣe ìgbé ìtìjú kò kọ́lọ́ ọba ṣùgbọ́n àyà wo ló ń ṣe alhaya olùmọ̀gbọ́n ìtìjú tí ò dáa torí pé hayáwù pín sí méjì ìtìjú pín sí méjì àwọn pẹ̀lú kíníkan ní hayáwù mahmudu hayáwù mahmudu alhayáwù mahmudu ìtìjú tí a fẹ́ ìtìjú tó dáa ìtìjú tó yẹ pé ìtìjú tí a fẹ́ kéèyàn máa ní nìyẹn a sì ń pe hayáwù kejì ní alhayáwù mazmumu ìtìjú burúkú tí ò dáa tó kó yẹpẹrẹ báyìí ìtìjú tá a yẹpẹrẹ kéèyàn tá a fẹ́ kéèyàn ṣe kéèyàn tá a fẹ́ kéèyàn ṣe nínú àwọn ìtìjú tó yẹpẹrẹ yìí òun náà ni kéèyàn máa tijú àti sòdodo fún yàn kálẹ̀ yẹn tijú yẹn láti sòdodo ìtìjú tí ò dáa ni òun náà ṣe ni òun ni wọ́n sọ fún fi wọ́n gbé kó fọ́nà báyìí inna Allaha la yastahi an yadriba mathala ọlọ́run ò kí ń tijú nínú ìtìjú burúkú tí òfin ní mú wa lé ni ọlọ́run ò ní tijú àti múlò àpèjúwe wa nítorí wa torí pé irú ìtìjú bẹ́ẹ̀ kò ní mú ọ̀rọ̀ yé wa irú ìtìjú bẹ́ẹ̀ ìtìjú tí ọ̀dà ni torí pé kò ní máa ń fà ní bá àwọn tẹ fẹ́ sàlàyé ọ̀rọ̀ fún ọba ti ní ìtìjú burúkú ni àyẹ̀bẹ̀kọ́ ni irú ẹ̀ ni wọ́n ti ná bí ìfún ọlọ́run báyìí àmọ́ ìtìjú tó dáa agbọ̀rọ̀ ọrọ ìfúbá bá nítorí ló wọ́n ní ẹ kọ́kọ́ mọ ẹjẹ́ kọ́ mọ wà nínú làákà yìí ná kọ́ mọ tẹ́lẹ̀ nínú làákà yìí pé gbogbo ìròyìn tẹ́ bá fẹ́ fi rìnlẹ̀ fún Ọlọ́run Ọba ẹ fi rìnlẹ̀ fún Ọlọ́run Ọba lójú ọ̀nà tó pé jùlọ tí ó ní pé kò ní sí àbùkù ẹyọ kan bẹ̀ báyìí. tábàbí àyáwù nílẹ̀ fún Ọlọ́run Ọba àyáwù tó pé ìtìjú tó pé tí ò sí àbùkù bẹ̀. ìtìjú díẹ̀ ṣe wípé lójú ọ̀nà ti tẹ̀dá wípé Ọlọ́run Ọba ń bẹ̀rù wa tẹ̀gbẹ́ta bá ti ní Ọlọ́run Ọba ń bẹ̀rù kánú àwọn ẹ̀dá tẹ̀gbé àtìyẹpẹrẹ ọlọ́run yẹn táwa ní òkè kí lè yẹn mọ́ fi ń bẹ̀rù yẹn ebi torí pé ó lè yẹpẹrẹ yẹn ni tàbí tó bẹ̀ tí ó yẹpẹrẹ ọlọ́run àfẹnijọ́ bá yẹpẹrẹ ara rẹ̀ àwọn tó gbìyànjú láwọn fáwọn fẹ́ yẹpẹrẹ ọlọ́run ọba síwájú kí ọlọ́run ọba ṣe fún wọn ọlọ́run ọba yẹyẹ wọn ìbẹ̀ nù wọn tó yẹ pé títí dòní ọlọ́run ọba àdìgá fi tàmì títí ọjọ́ gbèrè àti yàrá ni orí fìràwù àbí ibi tọ́lọ́run ọba yẹyẹ rẹ̀ dé torí pé fìràwù nù ó dúndùn kó ń fẹ́ yẹyẹ ọlọ́run ẹnìkan ò lè yẹ̀yẹ́ ọlọ́run sùtàmì lọ́wọ́ ọmọ á bẹ̀rù níbẹ̀rù wípé yọ yẹ̀yẹ́ mi tò nítorí ẹ̀yìn ọlọ́run bá wá ń tijú ẹni gbogbo ìfi ìtìjú rinlẹ̀ tí ó bá máa mú àbùkù dání àbí àìpé àbí àìlágbára lórí nǹkan àbí ìbẹ̀rù ẹnìkan dání àníbi rinlẹ̀ fọlọ́ọ̀bà àmọ́ àbínilẹ̀ fọlọ́wọ́ bá ń pé kọ́ o pé ọlọ́wọ́ bá àlékẹ́lá máa ń tijú ní ìtìjú tó pé tí ò sí àbùkù ọyọ kan báyìí níbẹ̀ a sì ní tako ìfi ìròyìn ìtìjú nílẹ̀ fọlọ́run bá nínú àwọn àdìs tó rí nínú àwọn ẹ̀rí tó tún rí bẹ́ẹ̀ òun náà ni àdìs ànábì sallallahu alaihi wasallam sanabi sallallahu alaihi wasallam sọ pé inna Allaha hayyun karim yastahyi min ahadikum dájúdájú ọlọ́wọ́ bá hayí ọba onítìjú ni kẹrìmù ọba tí máa ń tọrẹ ọlọ́run ọba àlékẹ́lá a máa tijú a máa tijú ẹnì kọ̀ọ̀kan yín ní tijú tí èdè pé tijú pé ń bẹ̀rù wa pé tó wọn bá ti fún ayẹyẹ òun kọ́ àmọ́ ọlọ́run ọba máa tijú pé kí ẹrú wa àdẹ́bí ni pé ọlọ́run ọba máa tijú pé kí ẹnì kọ̀ọ̀kan yín kẹ́ ẹ tẹ́wọ́ síwájú ọlọ́run ọba lẹ́nu tí ń bẹ lọ́wọ́ bá máa tijú bẹ́ẹ̀ pé ah, ẹrú mi yóò mọ̀ wá bẹ èmi ọlọ́run bá tọrọ lẹ́ni tó tẹ́wọ́ ah, ọlọ́run ní èmi ọlọ́run bá máa tijú pé kẹ́rù ní wá káwọ́ nìkù láì jẹ́ pé mi bá rí gbájú bo ní ní báyìí sọlá bá ó fi ìtìjú irú ìtìjú tó dáa nù àbí ìtìjú tí èèyàn bá ní tó fi jẹ́ sí pé ó fi ń fún yẹn láwọn àwọn ìwà tó ìtìjú tó dáa ni àbí ìtìjú ò dáa àwọn ìtìjú tẹ̀tẹ̀ tó yẹ pé sójú ọmọ ìdìyàn pé kí n bá kí n bá ọwà tó sí mi kápé mi ni ìwà serú nǹkan báyìí ẹjọ́ ìdáná tẹ ọwà tó sí mi bí so káfọ́ pé mi ni ìwà serú nǹkan báyìí so irú ìtìjú báyẹn ìtìjú tó dáa ni tí ó jẹ́ kí èèyàn máa pọ̀ ní dáadáa tí ó máa gbé àwọn ìwà tó dáa sí yẹn lára torí pé ọlọ́run bá ń kọ́ kẹ̀ríìmù ni ọba ọlọ́rẹ ni ẹ̀yà ò ní bèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run bá àkókò ọlọ́run bá lè kíra fún yẹn ẹjọ́ ọ̀nà náà èyí ò ní bèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run bá tó ojú wa máa ń ti ọlọ́run bá ọlọ́run bá máa ń ti jú kéèyàn wá tẹ́wọ́ síwájú ọlọ́run bá kọ́ mọ́ wá bèrè nǹkan kẹ́rù wa káwọn láì fi kọ́ ọlọ́run bá fún nítorí pé kílà lẹ́bi ìjọ lọ́wọ́ bá máa ń tijú o pé kọ́nà kéèyàn wá káwọ́ lóbi àyẹ́ pé bọ́ọ̀ bá yìí tẹ́wọ́ onura rẹ ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nù àmọ́ bọ́ọ̀ bá yìí tẹ́wọ́ ọlọ́run tijú pé kọ́ káwọ́ òkú kọ́ mọ́kùnrin nìkan tó ń béèrè lọ́dọ̀ náà ìbẹ̀rẹ̀ ẹnìkan ti wá ní ẹnìkan ti wá ń sọ fún gbẹ́yẹ̀ bá ń tàdúà ẹ gbọ́dọ̀ tẹ́wọ́ bẹ́ẹ̀ bá ti tẹ́wọ́ ẹni jáde kó ní Islam ẹni dìkẹ̀ ìtòlí nù. àbẹ́rẹ́ pé nǹkan jíjà bàtà ń sọ nìyẹn ni. wàlláhì ìmọ̀kànlọ́wà fúnra jàbàtà ní bẹ́ẹ̀ bá yẹn ń tàdúà tí ó lè pé ń ṣe kùnú kérégbé ń ka kùnú kérégbé ń tàdúrà pa fẹ́ sùn lálẹ́ ẹ́ kérégbé ń tàdúrà pa fẹ́ sùn lálẹ́ ká tẹ̀wọ́ tá a fi rárá kò yí báyìí ọ̀nà méjì náà tọ́gbà wọlé nu ó ní mẹ́ta ni pọ̀lẹ́lẹ̀ kẹta kà kò yí báyìí àmọ́nù àwọn ibi tó ti kárí tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí ọwọ́ lórí fóònù nígbà gbàgbó bí lè pe ẹlẹ́nà mẹ́ta nìyẹn ti fi tẹ́wọ́ àbá ẹlẹ́kọ̀ọ́ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn méjì kéré lórí kàkúrẹ́lẹ̀ kẹta kà àmọ́ ó ti sá ó ti sáájú máa ń sọ ọ́ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ọ̀nà ẹlẹ́kẹta ni ìtìtọ́ àwọn ojú ẹ́ ó ní bẹ́ẹ̀ yẹn bá ti wá lè tẹ́wọ́ yàtọ̀ fún àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ó lè yẹn ti kejì rí ìyẹn jáde kó Islam láyé ìyá wèrè subhanallah tí ẹ̀rí ẹ̀rí ń bẹ bá mú ẹ̀rí wàláì mo fọlọ́ bá búra wàláì mo fọlọ́ bá búra mo ní ẹ̀rí tó lé ní mo ní ẹ̀rí tó lé ní one hundred ibi táwọn ẹ̀rí ti ń tẹ́wọ́ ó ní àlàáfíà bàjẹ́ kódà àwọn èdè tó wà ní bùkọ́rí pọ̀ ń bẹ̀ tó wà ní mùsùlùmí pọ̀ ń bẹ̀ sanabi ń tẹ́wọ́ anabi ò lè bẹ́ẹ̀ tàdó àkọ́mọ́ tẹ́wọ́ àyàfi àwọn ẹ̀yìn irun àwọn àyè bí tí a ti gbọ́dọ̀ tẹ́wọ́ ní bẹ pé àwọn àyè bí tí a ti gbọ́dọ̀ tá a ti lè tẹ́wọ́ la lè kà lórí kàgbé à bí ẹ bá ń tàdúrà lẹ́yìn bí ẹ bá ń ṣe àwọn àgáyọ̀ ìyẹ̀kú tẹ́wọ́ o àwọn àyè bí tí a ti lè tẹ́wọ́ la tó ń kà àwọn àyè bí tí a ti lè tẹ́wọ́ ò ló ń kà òun ti àwọn àyèbí tá a ti yẹ tẹ́wọ́ lòun ká àwọn àyèbí a ti yẹ tẹ́wọ́ lòun lékè ní apsu àti òdìjẹ pátápátá ṣéra ní kò ní asibábì ìtìjábà nínú àwọn mẹjẹ nínú àwọn sára mi ti máa mú àdúrà gbà òun ni kí n máa tẹ́wọ́ ẹ so gbogbo aláti mọ ẹ̀rí tó pọ̀ lórí ẹ̀ insha Allah ta'ala tòtábàdé bí dáadé ń sàlàyé yẹn a mọ̀ sàlàyé yẹn àmọ́ bí tẹ́mi fẹ́ nínú ayà yìí ni inú inú hadith yìí ni pé anabi sọlọ́ sọ̀rọ̀ àfẹ́rẹ́ rẹ̀ fọ́nà ọba pé ayé yìí rẹ̀ lọ́wọ́ ọba ọba oníṣìbí rẹ̀ lọ́wọ́ agbọ̀rọ̀ fẹ́rẹ́ rẹ̀ fọ́nà ọba pé ọlọ́wọ́ ọba ní sífàtì ṣàyà. kódà lórí wáyà anabi ni ayé yìí ti tíìr ọba oníṣìbí lọ́wọ́ ọba ọba bàtírí bàtírí lọ́wọ́ ti tíìr lóbi jẹ́ pé àwọn èèyàn kan ọba ń pè ọlọ́run ní sàtáù sàtáù eré tó kọ̀ rẹ̀ sì ní ká sọ pé dìtíìr gbàdá àwọn afáàtà ń sàlàyé ìtàn Sheikh Al-Albani fún wa rọ́ṣùnà ọ̀gbọ́n tààlà ìkan náà àgbà fáà súnmọ́ ni tọ́lọ̀ bá kọ́ bá kẹ́ wọn. ìmáàmù muhaddithina fi hadha al-asr aṣíwájú ọ̀gá àgbàgbọ́ àwọn afáwọn ní hadith ní àsìkò táwa Sheikh al ibi tí Sheikh al ibi tí wọ́n ní ìfẹ́ súnmọ́ dé ibi tí wọ́n nífẹ̀ẹ́ sìn dé ibi tí súnmọ́ tó di ẹran wọn dé wọ́n níjọ́ kan ṣe kàlọ́gbá ni wọ́n lásìdẹ́ǹt ní Saudi Arabia wọ́n lásìdẹ́ǹt wọ́n wà lábẹ́ mọ́tò gbàtí wọ́n rẹ̀ mọ́tò àwọn ẹ̀wọ̀n yóò wọ́n pàgbé yá sàtàw yá sàtàw ṣe kàlọ́gbá ni náà lálàlà láta kúlù yá sàtàw kúlù yá sìtì wọ́n mú hadith wá fún wọn pé èyẹ tó wà ní abẹ́ mọ́tò nínú accident ẹ̀ ń yọ ìsún kọ́rẹ́tì àwọn èèyàn pé ń hmm, tẹ̀sán ó kọ́ lọ́rùn ẹ má sọ yá sàtàw yá sìtì subhanallah tọ́bajá wa ń kọ́ sáàtìrú ẹ̀ tí a àbá àtàbágbádùn kan máa ṣe wá àti àmọ̀ ti dáwà àsìkò jẹ́ mú nǹkan ló láti kó dáwà náà láyé ń jáde náà ìbá jáde tán kò yẹ báyìí nìyí ẹfẹ́ pa mí ni dáwà ní sùlùkù kẹ́ àwọn eléyìí pàtàkì ẹ̀sìn ọlọ́run bá kọ́ bá bàjẹ́ kódà ju ẹ̀mí ara wọn lọ kò yẹ báyìí nìyí láì já àwọn èèyàn tiwa náà nìkan ẹgbẹ́ tó ń ẹwà ní abẹ mọ́tò ẹ̀ tó ọ̀daràn tó pè <laughs> ẹ àwọn abáṣe yóò tó ń kọ́ lẹ́tì wa abẹ́rẹ́ tó kú dànù mẹ́wọ̀n gbogbo nǹkan ní kọ́ lẹ́tì lọ́dọ̀ tiwọn wọ́n máa gbérù lọ lásídẹ́ǹtì ọmọ gbérù lọ lásídẹ́ǹtì ẹ̀rọ kò mẹ́yàn máa gbérù kọ́ ní lásídẹ́ǹtì irú àwọn kéwú náà dáadáa àwọn kéwú náà Yorùbá nù àwọn kéwú tí ò ní tura anabi náà máa gé wọ́n sì yọ léyìn ọ̀kan ṣújà anabi yóò sọ̀rọ̀ lọ́rọ̀ sọ́lá anabi lọ sójú ogun wọ́n ti gé ni wọ́n kan léyìn sẹ́yìn anabi ń tẹ̀jẹ̀ anabi ọ̀mọ ṣe wà mí torí náà nìyí tó gbogbo àwọn nǹkan rádaràdà báyìí táwọn èèyàn máa ń sọ ìwọ ìwọ ìwọ ìwọ ti ń pè é láfa àtàtì wa ràn ọ́ àtàtì ràn ẹ́ nígbà yẹn wọ́n tàtà nẹ́bí ló tẹ̀ràn nẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ̀tà òun lọ́pàá tọ́lọ̀ bá nígbà tó wà wíjàtà àwọn àyà àwọn sùúrà wà tọ́ méjèèjì tọ́lọ̀ bá mi sọ kalẹ̀ fún nẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ̀tà. ẹ́ làbí ibùn àwọ̀tọ̀ àlìyahudi òun lọ́ tàtà nẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ̀tà. ṣùgbọ́n wa ni eléyìí láì ń jẹ́ kó yọ wáyé pé wọ́n lè tàtíyàn tí ó mú yan yọ́kó onú jáfa nígbà tí wọ́n tàtà nẹ́bí tó mú tí ọ̀yọ́kó onú já nẹ́bí ọlọ́wọ́ ojú wa la fẹ́ sọ pé tẹ́nìkan máa fi dán àbí ìjẹ́ ológun tó máa fi pẹ̀lẹ́ láàbà fún wa láwùjọ tiwa yìí ìwú àwọn nǹkan báwọn àyà síbẹ̀ ní jágbajàgba ni ẹ jẹ́ kí á kú òbí ìsọkúsọ àwọn ọ̀rọ̀ tí máa ń dójú ti ni àwọn ọ̀rọ̀ tó yẹ pé ẹ mà mo ti wà lọ́pọ̀ èmi àti kírísítẹ́nì kan ti jọ wà rí àlọ́ ẹ̀ tẹ́ bá rí àwọn ọ̀rọ̀ jákujàku tó sọ lẹ́nu wàláyé etí òun nígbàgbọ́ sí ní Kùránì yẹn ìwé ògùn yìí tẹ̀bá rí àwọn nítorí pé nítorí sọ pé tẹ́bá àwọn afáà náà táwọn ọmọ ebá afáà ibi Kùránì náà máa ń hàn báwọn mo ní à wọ́n á lè kán hàn fún yìí mo ní ọ̀pọ̀ ọ̀pọ̀ ló à ọ́ kí ló o lè pọ̀pọ̀ nílé Yorùbá àbò lè pọ̀ nílé Yorùbá mo lè bọ́ mo lè bọ́ àwọn tó bá ń pa nílé Yorùbá ní tù a lè pọ̀pọ̀ lárúbáwá náà ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn gbogbo èdè yányá lẹ́lẹ́dẹ́ pọ̀pọ̀ lẹ́lẹ́dẹ́ kògede àbí ìyẹn ní bá bá náà pọ̀pọ̀ sórí lè tán pọ̀pọ̀ nǹkan èdè kùránì nìyẹn kùránì kọ́ wọ́n ebi kùránì fa tèèyàn jẹ́ ọmọ bí tó mi. àwọn àwọn wa yìí bí ti sọ̀rọ̀ ẹ mọ̀ àní ojú àti mọ́ ti yàn tí yàn bá lọ ra nǹkan lọ́jà tuntun wàláì tẹ ẹ bá kọjá náà wọn sọ níbi ọjà báyìí àbá àkílẹ̀ fẹ́ kí ni mo fẹ́ bò yín ṣe kí ni mo fẹ́ lọ́dọ̀ yín kí ni mo gbọ́dọ̀ mọ́ fẹ́ àbá a o àbá a ní báwo wàláì tó bá ti wá rí iná àbá àwọn àgbẹ̀ àbá ẹ̀mọ̀ bọ̀ ẹ̀mọ̀ bọ̀ lọ́dọ̀ wa a ní gbogbo ìjọba kílẹ̀ fẹ́ wàláì ẹ̀ láì ṣe babaláwo láì ṣe babaláwo ṣe bá yìí gbogbo àwọn nǹkan báyìí àwọn wàláì ní dojú tì yàn ni ojú sì tì yàn àti rìn gẹ́rẹ́ yóò sì kónira báyẹn bẹ̀yẹn wàláì ẹjọ́ wọn akọ́lẹ̀ pé ẹ̀dá kù irú irú embarrassment wò lélẹ̀ káwọn káwọn ti ń ṣe káwọn ti ń ta kíní kan máa pè yàn pé àbá àbíyẹn fẹ́ gbogbo àwọn nǹkan báyìí ó kó jẹ́ nǹkan tí nǹkan lójú ti kò tí yé bá nìyí tí wọ́n já fi gbọ́ àwọn nǹkan báyìí lẹ̀ kò sínú islam ọ̀nà ẹ̀ lẹ́ni bí tára ibi ti ṣe láyé ẹ̀ lẹ́ni kankan náà sọ hábà sọ hábà tó ṣe tí wọ́n ti nìyí tó gbogbo àwọn ọlọ́run kájò ọlọ́run àwọn ọlọ́run kájò táwọn ẹ̀ máa ń sọ ẹ̀ kì í ṣe ìtumọ̀ tó dáa náà yóò pẹ̀lú ẹ̀ ìtàn wọn gbà yóò pẹ̀lú ẹ̀ kò tí yé bá nìyí so gbogbo àwọn pé ẹ gini kan ẹ mú paati ti ẹ mú paati mọ́tò tó bàjẹ́ ẹ fi fún lè tí ọ̀ bàjẹ́ kéde paati mọ́tò náà sọ èèyàn èèyàn tó ti kú ẹ lọ gé orí òkú ẹ lọ wo páàtì òkú ẹbí tún ta láàyè dé ẹjọ́ náà ìtàn náà àbá náà ìtàn náà sọ bẹ́ẹ̀ ilé tó sọ pé ilé tó sọ pé àsàlátù lọ dájú àsàlátù fàájì lọ yẹn tó sọ pé kí ẹjẹ yẹn kẹlẹ jẹ yẹn tó sọ pé ibà ń bẹnu fàájì à irú wọn wá ní tọ́ba tó wá ń bọ̀ wá lọ rí àwọn ẹ́sìkọ́ tó wá tẹ̀lé wọn àwọn ọmọ apariwo mẹkínú bí là àlùmẹkínú bí là tó gbọ́ wọn kọ́ báyìí ó túmọ̀ sí bí àwọn ti yálà ìmọ̀ta tó bá dùn ra bí àwọn ti jìnà sẹ́sìn tó àwọn tó jẹ́ sí pé ìpèpè sí idán àwọn ọ̀rọ̀ burúkú lẹ́nu wàláì alẹ́ nìyí sọ wípé ó ní sọ látò fáàtì ó ní wàláì olólóore jùlọ lọ. ó nítorí pé tọba kírun ọba aládá kan ṣe òrìṣi ní ìgbọ́ orí láyé bẹ́ẹ̀ bá kírun ọba bẹ́ẹ̀ bá ti sọ látò fáàtì yọ barada ọgọ́rùn-ún. ẹ wá máa rọrùn sẹ́yìn ó kì í kótó lé lára sọ látò fáàtì bá àbá bẹ́ẹ̀ bá kírun tẹ́ o n'i yóò gbalada ẹ̀yọ kan pé ẹ bá wáyé sọ̀láàtì fàájì yóò gbalada ọgọ́rùn ẹ wá láwọn èèyàn kírun mọ́ nígbà tá a ti rí lọ ọlọ́wọ́ mọ́ta lọ wa àwọn ilé táwọn wí ọ wà lórí kódà wà ní fídíò táwọn èèyàn kálẹ̀ àbí ẹ̀kọ́ ni ọlọ́wọ́ wa fún mi ní ìṣúra àwọn naam níparí ẹ jẹ́ kí n mú hadithu kan wá sí hadithu umu salama ìyàwó Umu Salama ọ̀yọ́lá ẹ̀ka ọ̀fẹ́ lọ bèrè dájọ́ obìnrin tí ó lálàá tí nǹkan nǹkan tí máa ń sọ ìwẹ̀ di ọ̀ràn yẹn tó bá wá jáde lára rẹ̀ tó dára jànáàbà láti ojú oorun wọ́n wá fẹ́ bèrè lọ́dọ̀ àdáni sallallahu alaihi wasallam. náà bàtọ́ wá fẹ́ bèrè lọ́dọ̀ àdáni sallallahu alaihi wasallam ọ̀wá ni sẹ́pẹ́ ìbéèrè yìí ìbéèrè jìbìrì pàápàá jùlọ àwọn obìnrin tó wà ní ọlọ́ọ̀bà àdékẹ́lá dáhùn lẹ́yìn lọ́jọ́ ìdí púpọ̀ kí wọ́n fẹ́ béèrè pé lọ́dọ̀ ọkùnrin ọlọ́kùnrin pé ẹ dákun tó bẹ̀rẹ̀ bá sùn nǹkan bá wà lálàá tí nǹkan bá jáde lára rẹ̀ tí yọ̀wẹ̀ àbí òmùwẹ̀ tẹ̀mọ̀ pé nǹkan nǹkan nǹkan pamọ́ ni ọwọ́ fẹ́ jẹ́ kí ànábì mọ̀ bí ojú pé ń ti tó ọwọ́ ti ọ̀rẹ́ sọ pé inna Allaha la yastahi min al-haqq inna Allaha la yastahi min al-haqq dájúdájú ọlọ́wọ́n bá ń kọ́ o ọlọ́wọ́n bò kí n ti jú o láti sọ gbogbo ọ̀rọ̀ láti báyìí gbogbo ọ̀rọ̀ pé eléyìí náà ni òní mímí náà ti jú láti wáyé ẹ̀sìn ni pé bọ́lọ́wọ́n bá lè gbájú kìnnì ọlọ́wọ́n bá lábọ̀ mi lọ́rùn láti wáyé mà ní pẹ̀lú ilé ìsìn mọ́lọ́wọ́n bá sùn. ẹ fàáàlì àdàlùmọ́ àti rúṣùn ìdàríyá ìṣàlámà ǹjẹ́ obìnrin ìjọ́jọ́ rẹ̀ lórí ẹ̀kọ́ náà wẹ̀ nígbà tí ọba tó nǹkan lálàá sí nǹkan ọmọbìnrin bá jáde sí nǹkan tí máa ń jáde lára ọkùnrin tó bá jáde lára tiẹ̀ náà ibi tá a fẹ́ lóyún ẹ̀ ni pé inna Allaha la yastahyi min al-haqq ẹ̀wù àtàdùn mọ́ àmọ́ kí ẹ̀ máa lu ẹ̀kọ́ pẹ̀lú náà báyìí. arábìnrin ìyáwá ìyá ẹni rè yìí ó ṣe nọ́ọ̀sì ó gbé ìtìjú tí ò dáa ó gbé kó fọ́nà ọba tó gbé gbogbo ìtìjú tí ó bá ti mú yàn láti má sọ òdodo fún yàn ìtìjú tí ò dáa ni wọ́n á gbé kó fọ́nà tó dájú ẹjọ́ náà bá kọ́ ò kìí tijú àti sòdodo ọ̀rọ̀ fún yàn kìí tijú àti sàlàyé òdodo tẹ́lẹ̀ ní sòyí báyìí a jẹ́ pé nínú àwọn àhàyà tá láti gbé kó fọ́nà ọba òun náà ni àwọn alhaya'u almagnoma tí báyìí ni alhaya'u almagnoma àwọn ìtìjú oníbẹ̀ pé ó mú àbùkù dání ó mú òjú dání ó tàbùkù yẹn aláti fi kó fọlọ́ ọba bákan náà aláti fi ilẹ̀ fún ọlọ́ọ̀ba ìtìjú tó pé jùlọ ìtìjú tó yẹ pé ó ní ìròyìn tó pé jùlọ nínú tí ò ní àbùkù nínú aláti ilẹ̀ fún ọlọ́ọ̀ba. سبحان الله والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام Ìjọba ń ṣe ìrúgbàlù, bóyá ó wá súnmọ́ ìyàn

就这个其实是在打的企业，就是这样把老板干在那个这这这种业务办法里。那，so ìbéèrè tí wọ́n béèrè ni pé ṣé a lè ká sínú ìṣèlú wípé kéèyàn rí èèyàn kan tí ó jẹ́ aládùúgbò yàn àbọ̀jẹ́ alásùnmọ́ yàn téèyàn wá rí wípé aburú kan ń bẹ lọ́wọ́ ẹ̀ àbí aburú kan ń bẹ ní sàkání ẹ̀ bóyá àwọn ọmọ rẹ̀ jẹ́ aláburú kan so ẹ̀yàn wá fẹ́ pẹ́ ní ẹ sákìyèsí pé sàkíyèsí ah, nǹkan bá ìlú aburú lélẹ́ kò dáa o kò ká wá rí èèyàn kan kọ́ wáyé pé kọ́mọ kọjú èèyàn sí àwọn ah, sọ fún òtò ìjọ nìyí òun súnmọ́ ní gan alágídí èèyàn ní lórí kankan ni so àbí ah, ìtìjú ó lè ìta ni ìtìjú débẹ̀ ká má ti bárú èèyàn báyẹn tó tọrọ now ìtìjú ò débẹ̀ yẹn eléyàn ìtìjú tí ò dáa nìyẹn débẹ̀ yẹn torí pé ìtìjú yẹn so kò sàǹfààní fẹ́ni tí à ń tijú ẹ̀ torí pé sígbà pé a rí yẹn létí dèdè náà ta sì sílẹ̀ síbẹ̀ yìí síbẹ̀ ni tàwa là ń tijú ẹ̀ àfẹ́ mú kó létí dèdè náà ẹ̀ tóbi tàwa ní ká mú kó yóò ṣàgídí síbẹ̀ ni so àbákan náà kò sàǹfààní fún àwa tí aláǹtijú yìí náà nítorí wípé nítorí wọn bá àlejò ẹlá gbé kọ́ wa lọ́rùn òun ni ká kọ ìbàjẹ́ fáwọn èèyàn so ìtìjú wa mú wa ọkọ̀ dí wa láti má lè ṣe ojúṣe tọ́lọ́wọ́n bá àlejò ẹlá àti títàkà ní ẹnì kéènì àti títàkà ní ẹnì méjì ìdílé ọ̀ṣọ́rí kò sàǹfààní bẹ́ẹ̀ nìkan kan sórú nǹkan báyìí à kò dánu sẹ̀ríà tó aláàjì sàlàyé fẹ́ nìyẹn aláàjì dípò máa aburú tí ń ṣe àbí aburú tí àwọn ọmọ rẹ̀ ń ṣe nítorí kó lè bá àtúnṣe bẹ́ẹ̀ tọ́ba wá sì wá gbọ́ tọ́ba wá bá wa jà àbí tó bínú sí wa àbí tó yẹ̀yẹ́ wa tó wá gbà wípé lára àwọn nǹkan tí ọlọ́run bá àlíkẹ́ láti ṣàlàyé fún wa pé gbogbo ẹ̀kẹ́ tí máa ń pè ẹ̀sá sí dáadáa àbí máa ń kọ̀ bàjẹ́ fún ara nira tí ó mọ̀ rí náà nìyẹn. wàláì ó lè ń tòótọ́ fún ìrànlọ́pọ̀ yẹn sí àkíyèsí tó pé àwọn èèyàn wọn máa fẹ́ yẹ̀yẹ́ wọn máa fẹ́ fìdíra kàn yẹn tí ẹ bá ń pè yẹn tí wọ́n máa ń pè wọn sákèyèsí àbíbẹ̀kọ́ inú súnà inú àdámà àwọn èèyàn nìyẹn wà. ìrọ̀lọ́wọ́n bá àlíkẹ́ láti ń ṣàlàyé fún wa nínú Suratul Luqman gbàtọ́nà ọba àdìgẹ́lá ń sọ fún wa nípa ẹ̀kọ́ tí Lukman kọ tó ń kọ́ àwọn èèyàn tó ń kọ́ ọmọ rẹ̀ síbá ní ìyí nínú àwọn ẹ̀kọ́ tó ń kọ́ yẹn ó ní yá abúlé yíya àkíní sọ́là ìrí ọmọ mi ọmọ mi kékeré inú wa àti tí Lukman kò fọ́ ọmọ rẹ̀ máa kí ọ̀ nígbà tó máa ń bá wọn lọ ó ní wàkùmùr bil ma'ruf wanha 'anil munkar máa pa yẹn láti dáadáa kó o sì máa kọ̀ bàjẹ́ bá yẹn wasbir ala ma asaba màhálù ṣáhìd yẹn gbogbo ònira tó bá wá bá ọ lórí kó ń pe àwọn èèyàn jí dáadáa ọ ń kọ́ bàjẹ́ fáwọn èèyàn máa ṣe fún lórí ẹ̀ máa mú mára máa tẹ̀ mára torí pé kò sí bí òṣèlú máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn tí òun àpàwọn èèyàn jí dáadáa fún wọn ní ìpínlẹ̀ àkàyà wasbir ala ma asaba inna zalika min azmi al-umur tó pé yìí máa ṣe báyìí ìmọ̀ kírun dédé ìmọ̀ sàwọn sẹ́ẹ̀rẹ́ ìmọ̀ pèyàn sí dáadáa ìmọ̀ kọ ìbàjẹ́ fáwọn èèyàn ìmọ̀ ní sùúrù lórí ìlera tó bá wà bẹ́ẹ̀ bí nà á sì lè tì mọ́ nínú àwọn àlámọ̀rí tó ga jù nínú àwọn àlámọ̀rí tó lóore jù tó ní ọlá jù tó ga jù lọ́dọ̀ ọlọ́run wa tó túmọ̀ sí pé ìyẹn wà determine jùlọ òní wà wọn kan wà sòyìn orí nira aláàdìfaradà ni wàtàwá sọ bẹ wo dẹ̀ ma se àti wọ́n dẹ̀ sọ pé ẹ ma se wàhálà bá yẹ o ẹ máa bá wọn dodo àmẹ́ máa rí ìnira ẹ máa ṣe sùúrù o hapi bil haqqi wà tàwátọ̀ bis sabr ìwọ́n ọ̀nà tó tàn wá ṣùgbọ́n pé ní ó ní ẹ̀wọ̀n ó ní ẹ̀wọ̀n torí pé tí a bá ti ń ṣàlàyé dáadáa fáwọn èèyàn ó dáa náà ti ń àti ètò fáwọn àkọ́tà kọ́lá lára Nabi sallallahu alaihi wasallam. tó tó jẹ́ iṣẹ́ bá ń sàlàyé àṣẹ tó bá wọ̀nyẹn nìkan tẹ́ sàlàyé àṣẹ jù ó ṣeé ṣe kí wọ́n kún bí àṣẹ tó yẹ ká lọ bọ́ sí àṣẹ jù. tẹ́ bá dẹ́ ń sàlàyé àṣẹ jù báwọn èèyàn nìkan tẹ́ sàlàyé àṣẹ tó tẹ́ sàlàyé wasatiyya istiqama ibi tó gbọdọ̀ dúró sí tọ́jẹ́ déédé hànàbíyà tẹ́ sàlàyé ẹ̀kún ó ṣeé ṣe nígbà tó bá kún bí àṣẹ jù yẹn ká lọ bọ́ sí àṣẹ tó ká mọ̀ bọ̀ sí gbọ́dà bá a ṣe ní èèyàn gbọ́dọ̀ mọ́ èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó kú lẹ́nu láti bá àwọn ẹ̀sùn lódò yìí èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó kú láti kọ ìbàjẹ́ fáwọn ènìyàn bẹ́ẹ̀ náà ni téèyàn bá fẹ́ kọ ìbàjẹ́ fáwọn ènìyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ sọ́ra ó lẹ́wọ̀n tí n bá rí pé tí n bá bá ẹni sọ̀rọ̀ lásìkò tó wà yìí àbí láàyè yìí àbí pẹ̀lú ahọ́n yìí tí n bá fi bá sọ̀rọ̀ aburú tí ó padà tó tẹ̀lẹ̀ yóò padà ju aburú tí mo fẹ́ kọ̀ fún lọ ẹ gbọ́dọ̀ bá sọ̀rọ̀ yéṣe gbogbo alẹ́ ra aburú lẹ́kọ̀ọ́ aburú mi bẹ̀rẹ̀ pé ẹ̀rì ẹ̀sìn ní ẹ̀sìn ẹ̀sìn gbọ́dọ̀ sọ̀rọ̀. ìṣe báyẹn gẹ́gẹ́ dẹ̀ ní Islam ó ń gẹ́gẹ́ ní Islam kọ́ wa láyé yẹn tí ó bá ní sìn ló fi jẹ́ pé ó ń dọ̀ràn yẹn ká máa wo al-masalih wal-mafasid al-masalih wal-mafasid níbi al-amru bil ma'ruf wan-nahyi 'anil munkar àti ìdáwà. wala tasubbu alladhina yad'una min dunillah wa yasubbu Allaha 'adwan bighayri 'ilm. ayé àdìyẹ tọrọ bàtí fẹẹ fi kọ alẹ kọ nípa arúgbó sábà tó ti báyìí tí n bá ti mọ pé tí n bá kọ aburú bẹ́ẹ̀ nìyí aburú yẹn kò ní kọ̀rẹ́tì yẹ yóò tún wá lékún ní aburú sí aburú mi tó tún wá lágbára yìí lọ́wọ́ tẹ̀lẹ̀ ẹ̀dákẹ́ tí tẹ̀sí rí àǹfààní tẹ́fi rí ààyè tẹ́fi rí ọ̀nà tó dáa láti kọ aburú yẹn fún tí aburú yóò sì jẹ́ kíkọ̀ tí ò ní bí aburú mi tí a gbọ́dọ̀ máa wò yẹn náà ṣé bá nìsín tó bá jẹ́ pé ń tẹ́ni yẹn gbà lérò nìyẹn ṣé bá nìsín ó gbọ́dọ̀ lè fún wa ní àlàyé dáadáa lórí ẹ̀kọ́ fún ẹgbẹ́ à sábà ní ká pè nǹkan yìí nǹkan tí ò dáná ṣe tó sọ́bẹ̀ aburú tí ó padà jáde ńlẹ̀ ìnira tí ó padà bí fún Islam àbí fàṣà tí ó padà jáde ńlẹ̀ ó padà lé ju dáadáa so agbọ́dọ̀ wòye sí yẹn náà ká máa wò ká fi láti fi ṣe wàhálà bá ìgbà tó ń náà wọ́n ní ìgbà tí a sàlàyé pé wọ́n sàtí ànábì sallallahu alaihi wasallam ó sì ràn ànábì pété ìyẹn wá tọ́ fún wa ìyẹn jẹ́ ẹ̀rí fún wa láti máa bẹ̀rù àtàfi wọ́n sàtí ànábì ni mo sọ mi sọ bá ànábì ń bẹ̀rù àtàfi ọ̀tọ̀ ni pé wọ́n sàtí ànábì wọ́n ràn ànábì ọ̀tọ̀ ni pé ànábì ń bẹ̀rù àtàfi nínú akídàtò àhàlìsínà tó jẹ̀mọ́ àlọ́wà lágbà pé idẹ́ ń bẹ àkàbí bẹ ń bẹ kásìgbà yìí pé ìmọ̀ ní tàbí ọmọ ní làpálára yẹn àmọ́ ó tún wọ́n wà ní akídàtò àhàlìsínà tó jẹ̀mọ́ àpé ẹ gbọ́dọ̀ wá bẹ̀rù ẹ̀ la yìí fẹ́ ṣe yẹn a ní nǹkan bẹ a ní tìmọ̀ rán ẹ̀ ẹ̀ tó wá ní ká bá bẹ̀rù kò lè dédé kó nira báyà tí kì í bá ti pé ọlọ́run ọba àdéjẹ́ lábáyọ̀ dábẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọba ní tí wọ́n ń wá. nígbà tí níbẹ̀rù tí wọ́n nìyẹn nítorí pé àmọ́ pé wọ́n lè ti wá ní ìta kankan wọ́n lè fi nira kan wá pẹ̀lú aburú ọwọ́ wọn pẹ̀lú ìdán ọwọ́ wọn àyàfi látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá. so nígbà tá a ti mọ̀ yí pé wọ́n ní kápá lórí wa wọ́n lè fa burúkú kàwá kí la fẹ́ bẹ̀rù wọn sí. ètí mo ti mọ̀ pé báyìí nìyí kìnìún ẹranko búburú ni àbí kìtẹ̀ẹ̀ranko búburú ó lè tìyàn létí àbí ó lè tìyàn létí ó burú ṣùgbọ́n eléyìí tí wọ́n yà sínú òwe yẹn kìnní lòun náà bí èsè kìnní tóun lè kó nira mi tó lè tẹ́mí jùtà kí wá ní kìnní burú kí wá ní tó nítorí ẹ̀ nígbà yẹn o èyẹ gbọ́dọ̀ mọ bẹ̀rù kìnní lòwe à ah. kìnní burú ọ̀tọ̀ kìnní inú ìwé ọ̀tọ̀ eléyìí ò ní nǹkan kan tó táà gbọ́dọ̀ bẹ̀rù wọn léde fún àlẹ́ kó nira kan bá wa ọlọ́run bá lékelá ń sọ fún wa nínú sọ́rọ́ tó bá kọ́rọ̀ wà má hùn bí bọ̀ọ̀rì nàbí mi ní àhàdí ńlá bí ìdìlá ọlọ́run bá ní àwọn oníjẹ́ yìí fún àlẹ́ fi jẹ́ wọn kó nira báyìí nà kàkà láyéláyé kò tí máa ṣe wù káwọn gbìyànjú ẹ̀ tó kò lè sàǹfààní kò lè kó nira báyà àyàfi tọ́nà ọba bá yọ̀ǹda ìyọ̀ǹda àmọ́ ọlọ́run bá àlekẹ́lá gbogbo nǹkan ní máa ń ní sábàbí tọ́lọ́run bá àlekẹ́lá máa ń lò ọlọ́run bá àlekẹ́lá wà lè lò ní sábàbí sábàbí làwọn jẹ́ ọ̀dọ́ ọlọ́run bá ló ti a níbẹ̀rù sábàbí ọlọ́run lábẹ̀rù ẹni tí ó mú nǹkan yẹn ṣe wá láàmà bẹ̀rù a lè bẹ̀rù nígbà ní pé ìbẹ̀rù idán ọba tàfíìrì jẹ́ o ó bá yẹn ìbẹ̀rù nǹkan mi lẹ́yìn ọlọ́run bá nìyẹn wal àgbọ̀dọ̀ gbé fẹ́lú ìyàtọ̀ sọ́nà wa káwọn bẹ̀rù pé ìyàtọ̀ pa wá lọ́mọ yóò pa wá rẹ̀ kàn wá yóò ta wá lọ́sì yóò kọ̀ wá lójú yóò yà wá wèrè yóò yà wá gbẹ́. òye bá ní sè àgbọ̀dọ̀ bẹ̀rù ẹ̀ dáyédáyé ọlọ́wọ́n bá nìkan lágbọ̀dọ̀ wọn bẹ̀rù lórí gbogbo yẹn ó dé báyìí sè so ọ̀gbù lẹ̀ ìbáradà nìyẹn ọlọ́wọ́n bá lágbọ̀dọ̀ lọ sí so ká má bẹ̀rù jẹ́ rárá kò sí nǹkan tí wọ́n lè fi fún wa ní ṣùgbọ́n àyàfi wọ́n bá ní kọ́ bá wà ní kọ́dà rẹ̀ wá níparí Ànábì sallallahu alaihi wasallam ní wa'lam anna al-ummata law ijtama'at على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك tuntun lọ màbá kan náà pé tí àwọn àdúgbò màbá kóra jọ gbogbo ayé wọn fẹẹ fi ìnira kàn ọ gbogbo ayé yányán tẹpá àwọn òpìdẹ náà ti wà nù gbogbo ayé wọn fẹẹ fi ìnira kan kàn ọ lẹmi ẹdùn rú anábìnrin wọn ní kápá bẹ́ẹ̀ wọn lè fi kàn ọ láíláí ilẹ àbíṣe yín ọ̀tọ̀tọ̀bọ̀ ọ̀gbọ̀n wà lè àyà tí tọ́lọ̀ bá ìṣẹ́ aláàbí kọ́kọ́ yóò bá wọn yọkù tó àtọ́dọ́ náà bá ní tiwa kékeré fi àti àmì wọ́n ti gbé gègé sókè ìdákàdá tí wọ́n ti àtún ọkọ́ sí o ti gbẹ ní bá ní tìtò ìkàkà òní bá wa torí inú ká lè bá a mọ̀ pé ọlọ́run ọba nìkan ní tọ́lọ́run ọba nìkan ló lè bá wa torí ọlọ́run ọba nìkan ló fi àwọn màláìkà sọ wa. láwù mọ àkìbá tún mi bẹ́ẹ̀ ni yàtẹ̀ yọ̀ mi kọ́lì ní a ní ọmọ ogun àwọn bá wa

ẹ̀rọ ìgbé ìjọba ti ṣe ẹ̀rọ ìjọba ti ṣe òun náà pé gbogbo èrò àti nọ́kítà ọ̀rẹ́ ẹ̀yìn gbọ̀gbọ̀jọ́ láti máa béèrè ìlú àní yòóyè. náà wọ́n ní lásìkò táwọn yìí àsìkò wo ni parí parí. ilé tó dáa jù báyìí tó dáa jù kò ní pé tó bá ti ń kú bí aago márùn-ún ìṣẹ́jú aago márùn-ún ìṣẹ́jú márùn-ún kádàtà rèé tó dáa jù ní tó dáa jù ní torí pé wọ́n jẹ́ pé wọ́n rí pé nǹkan bí aago mẹ́fà aago márùn-ún kọjá ìtọ́jú mẹ́fà làkọjá ìlú pé bá ní kìí àti ẹ̀ má ti jẹ́ ta ìdí nǹkan bí aago márùn-ún kò kò tóbi márùn-ún so kó tètè tóra bí ó fọ́nmọ́ àti pé yóò wà lọ́dọ́ sí àtúntò ẹ̀ lọ́wọ́ sí wọn lọ́wọ́ ìwé tó dáa jù lọ èyí tó dáa jù lọ tó dáa jù lọ onígbẹ́tẹ̀ yẹn bá jẹ́ ẹni tó mọ àlùfájà yóò fún ara rẹ̀ kéèyàn kéèyàn gbìyànjú kọ́ mọ àlùfájà tó dùn owó tẹ́ bá mọ̀ wọ́n nígbà tí kò tó èèyàn lè sọ pányápányá pé láti kù báyìí o àti àlùfájà rẹ̀ lè lè tó kí bá ṣe sọ yìí jẹ́ pé àdìpọ̀ ó ń yí ni tó báyìí ń dá aṣọ kó ṣẹlẹ̀ lánàá ọlọ́run bá yíyá ẹbí yí padà lónìí ṣe tó dáa jù ní pé kó kálukú máa wò ṣùgbọ́n láti láwùjọ táwọn wáyé á ti yàn lẹ́gàn so àmọ́ ń wá kán ti sẹ́fún wa kán ti parí gbogbo ẹ̀fẹ́ ọbẹ̀ tó ti jiná wọn làwọn máa ń fẹ́ àwọn tí ń fẹ́ ṣe bẹ́ẹ̀ tí wa so tọ́ba yẹ kọ́bẹ̀ tó ti jiná ni káàdà nígbà tó máa ń sọ ní márùn. nàmẹ́lẹ̀ kejì ni wọ́n ní a ní ìtẹ́wọ́ nígbà tí a bá ń tí a bá kírun tán so wọ́n láwọn ìṣòro dàda pé ṣé kó wà tí bàtà bá ti kírun tán láti máa tẹ́wọ́ ni ayẹyẹ náà à ń kírun ọ̀rọ̀ yẹn tán ni àbá kírun náà àwọn sì ní gbọ́yé tàbí ìṣọ̀rọ̀ rẹ̀. Nígbà tí mo ṣàlàyé ni pé nínú àwọn àyè tí ànábì òkété ń tẹ́wọ́ òun ni tí èèyàn bá kí èèyàn tán. Tí èèyàn bá kí èèyàn tán, kò bá mu tí èèyàn máa tẹ́wọ́ lẹ́yìn ìrọ̀. Pàápàá jùlọ ìbámu tí òun sọ táwọn sọ pé wọ́n jẹ́ pé ó ti mọ́ èèyàn lára pé ó bá ti kí òun sábà yọ tẹ̀wé ọmọ sàdúrà. Kò sí tó burú lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá kí òun tán kí n tó gbé nǹkan tẹ́wọ́ ṣùgbọ́n ti wá sọ di pé lẹ́yìn ìró tábà ti kírun tábà mọ́ tábà ti kírun tábà tẹ̀wọ́ àbẹ̀lẹ̀ ti di bíbá yìí ó dé báyìí jẹ́ àmọ́ pé àsìkò kan la lè tẹ́wọ́ kò sígbà tá à lè tẹ́wọ́ àtànfẹ́ ká sa ẹ̀yìn òun yẹn lẹ́sà torí ó ti fẹ́ di nǹkan tẹ́fẹ́ àwọn ẹ̀mí ti fẹ́ mu ní àládà àwọn tó bá ti kírun tábà tó tẹ́wọ́ kẹ́mẹ́ náà bá tó lè jẹ́ gbogbo àwọn àdúrà táwọn ìmọ̀ ìṣẹ̀lẹ̀ yẹn àmẹ́tò kì í tẹ́wọ́ mẹ́ nígbà tó ti àgbà lérò nìyẹn èèyàn tó ń gbàwẹ̀ tí ò kírun ò kírun ọ̀rọ̀ yẹn àbí kò tó wà yẹn àtàmọ́ yẹn lóru wọ́n ní tó láwẹ̀ tó náà mais àlọ́ méjì dáwọn ẹ̀mọ́ kàfẹ́ kàfà pọ̀. nípa títẹ́wọ́ àwọn ilé oríṣiríṣi títẹ́wọ́ èwo ló bá sí ìyàwó rẹ̀ àwọn ilé tẹ́wọ́ báyìí àwọn ilé tẹ́wọ́ báyìí àwọn ilé tẹ́wọ́ báyìí àwọn ilé tẹ́wọ́ báyìí èwo ni ó bá sí ìyàwó rẹ̀. náà ẹ̀rẹ̀ bí ń gbà rẹ̀ tí ò kí o wọ́n wá pé sí méjì aláwọ̀ kan kò kírun ọ̀rọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì tó kírun táwọn kí lóru sẹ́rí gbogbo ẹnikẹ́ni tí ń gbàwẹ̀ tí kò bá kírun ọ̀rọ̀ yẹn kò kírun ọ̀rọ̀ yẹn kò láwẹ̀ kò láwẹ̀ ṣùgbọ́n ẹni tí máa ń gbàwẹ̀ tí ń kírun ọ̀rọ̀ yẹn àmọ́ ìrun táwọn kí lóru yẹn ni ò kí ó láwẹ̀ àmọ́ sọlá dá tó pọ̀ nù nítorí pé àná من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أنا بقول لك أنت بعد قيام رمضان تجد قيام إيمانا tọ́jẹ́ mọ́mìnì tó ní mẹ́rin wàṣítábà tó sì jẹ́ni kí n lè kan ẹ̀sán lọ́dọ̀ náà wá sí ẹran kan ládá lórí azamuti kíni òun ti ọ̀dà kò má ta pátá lọ́dọ̀ mi gbogbo àwọn ẹ̀sẹ̀ tó ti tẹ̀ sẹ́yìn forí jẹ́ ẹ̀sìn àwọn ẹsẹ̀ tó kékeré wọn sọ nígbà wọn ìṣẹ̀lẹ̀ ńlá o ọlọ́run ló pàṣẹ jù lọ́ọ̀ yìí kúrò ní báyìí ó sọ àǹfààní ńláńlá oṣù ọ̀nà mi àmọ́ ilé ìgbà yìí ò gba àwẹ̀ jẹ́ ìyẹn gbàwẹ̀ kọ̀ ká sámú ọ̀tọ̀ ní ládàá àwẹ̀ ọ̀tọ̀ ní ládàá sámú ṣùgbọ́n ìwọ̀n ọ̀ràn yẹn òun ṣáájú àwẹ̀ orígun ẹlẹ́ẹ̀kejì yẹn báwo lè yóò ṣe báwo lè yóò ṣe fi ìrún lẹ̀ tí ó wà lóun lọ ń gbàwẹ̀ kò sí ìrànlẹ̀ ìṣòyàn fi ìrún lẹ̀ wà lóun lọ ń gbàwẹ̀ tó irú nǹkan báyẹn ẹni yẹn ò tó ẹ̀sìn ìyẹn kò tẹ̀ láti ìlú ẹni tí ó bá gbá rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ní ń kéwòn dédé tó jẹ́ báyìí kò tó kọ́lọ̀ bá lè kí akọ́lá tó sàmà ó dẹ̀ kọ́lá òjò láti sọ àdẹ́wò abárí yẹn ń ṣe báyìí kákùn káfí wà tó ṣe wà ní kò tó bọ́yá ọlọ́run bá lè kí akọ́lá wọn tó sàmà ó dẹ̀ kọ́lá òjò láti sọ àdẹ́wò wípé ọ̀nà wo ni tó bá tún nà mọ́ta fi

kápẹ́ ọba yìí ọ̀nà ẹlẹ́kejì àyẹ̀wò báyìí tí wàá nìyí ṣùgbọ́n méjèèjì nílé tó dáa jù nílé tó dáa jù kò ní pé táwa ṣe lẹ̀ kí àbíyàwó ìyàwó wa kọ́mọ́ pàmọ́ bíyà tí wàá nìyí ká nà ọ̀rọ̀ báyìí tó jẹ́ báyìí nìyí kódà ìgbà tí inú àdìsọ́ àdìsọ́ rí bàbá ń sàlàyé ànẹ́yìn ti ń bẹ lọ́ọ̀ níjọ́ kan ó ní àlejò sọlá ọ̀sán àti tẹ́wọ́ lè pé àwọn orí funfun ìdíta rẹ̀ àwọn funfun abíyá rẹ̀ báyìí ibi táwọn ẹbí tó tẹ́wọ́ sókè yìí tó tẹ́wọ́ sọ́wọ́ wọn bá tó tẹ́ lọ́wọ́ bá yìí tó rà nìyí tó ó dá bẹ́ẹ̀ tó ká má pa àwọn ọmọ abíyá ká ya abíyá wọn báyìí tó jí báyìí tó tó abáyé tó báyìí làbẹ́ ṣe náà ṣe máa nìta ṣe lọ tó ṣùgbọ́n ìmọ̀ ṣe báyìí tó yìí Allahu alem.